yẹ mo ń gbọ́ yín service dà service area ìdá network tí mò ń lò ilé ìdá ah, ẹ wẹ wá gbogbo wa níṣòwò ogun o bẹjà bá sọ lódò àmọ́ nǹkan tó wọn o mi ò lè wà comfortable pẹ̀lú bẹ ṣe ń sọ̀rọ̀ yìí kò lè work láéláé yes of course volume yẹn ti yàtọ̀ síra wọn. Okay yes of course mo fẹ́ kí relationship yìí continue now ẹ mọ nǹkan tó ti kọjá láàrin látọ̀dọ̀ mi sọ́dọ̀ yín ni. ok ok ẹ ronú sí dáadáa ẹ mọ̀ pé gbogbo àlọ́ làjọ wà lẹ́nu dídá dẹ́nu bó ṣe ń lọ. Hmm. ok ok mama expect call yín all right. Kan ò mọ bọ ká fi ẹ̀hàn sẹ́nu ká Wow. <sighs> ìwọ ọmọbìnrin kí ló rò pé òun ṣe náà tí mo fi dúró sí bíbá yìí ó ò notice pé èèyàn kan wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù púpọ̀ àti èèyàn kan lẹ́jọ́ ń gbẹ́nu lé ni aside ṣáàní jẹun mọ́ hello ṣáà jẹun mọ́nu lé mo dé kitchen kò sí nǹkan kan bẹ̀ kó dábẹ́ pé èèyàn gbẹ́nu lé yìí what's your problem hello so wàyí tó bá yá ẹ tí bá fẹ́ lu ẹ̀ pàpà lọ kíchìn lọ dáná fúnra ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn àbí. there is a ulterior motive tó ń work around tí ò yé mi ò yé wọ fúnra ẹ̀ ẹ́ eh? just continue continue ṣùgbọ́n just continue. <clears throat> kọ́bìnrin tàtọ̀ rẹ̀ kọ́kùnrin tàtọ̀ rẹ̀ máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ nínú ilé yìí ìkòkò rẹ̀ ní gbomi kó gbẹ̀yìn your days are numbered. ṣe yẹmo wá ń fíjà rẹ kí ló jẹ máa ń ṣe yẹmo ah. yẹmo ọkọ màmá. ẹ èwo ni orúkọ mi tẹ́ ń tẹnumọ́ tẹ́ ń tẹnumọ́ láàárọ̀ kùtùkùtù ṣé orúkọ mi lẹ fi lálàá mọ́ ni. gbádùn sọ̀rọ̀ èmi àbọ̀rọ̀ kùtù yẹn lálàá lọ́ọ̀ ní jẹ́ kí n rú ẹ̀ kí n mọ orúkọ ọkùnrin ẹgbẹ́ mi lálàá wọ́n ju ṣé wọ́n jẹ́ bó la nǹkan ń ṣe ẹ́. èmi mo fẹ́ mú fún ẹ ṣé ìdí ẹ tó gbẹ yìí ni mo fẹ́ lọ mú nǹkan fún ẹ ẹ lè mú fún mi. láyé èmi ò ṣe gé èmi kàn ń jẹ mélòó la dúró lára kí la rí gbọ́ èwo la rí gbọ́ kí la rí gbọ́ láàárọ̀ yìí. yẹmú yẹmú hmm. yẹmú skokoliko hmm. ah ah yẹmi o torí mo ṣe mo ṣe máa ń wà yìí very nìjẹ ah, mọ nǹkan tí mo lè fi ẹ wé o neat ọ̀rọ̀ ẹnu ẹ nǹkan tó ṣe rògbòrògbò ẹ clean o bàtà ẹ ah, ah, mo máa ń fọ́ ẹ o mo máa ń fọ́ ẹ gan mo máa ń wù ẹ máa gbá ọmọ rèé ààwẹ. torí pé ngbà mi èmi gan tí mo jọ ọkùnrin tí wọn máa ń trip fún ẹ máa ń trip fún ẹ wọn náà wò ìdúró wọn náà wò nǹkan tó ṣe ń fi ẹ mo ṣe sọ pé máa ń trip pé òrí bó ti ṣe é ṣe fún ọ ọ. Oh, oh mind the problem see gaji be careful be careful bọ kàkà tiẹ̀ sọ tọrọ ẹ̀yin náà ẹ̀rẹ̀ wà lọ́kùnrin ẹ̀ bad ẹ̀ bad. Ah! Bàbá ìlànà I'm blushing I'm blow blow. Good looking guy. Ah! very very I'm yeah. very grateful. I'm very it's alright it's okay. Uh, um, Gaji. Yes ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbà tí mo wọlé mm-hmm. ẹni pé ẹkọ máa ń wò mí ẹ máa ń wò mí wíwò tẹ́ ń wò mí ṣé ẹ ń wò mí bíi pé kẹ́ pa mí ni àbí ẹ wò mí bíi pé kí n kàn ṣubú kí n lè kú àbí ṣé ẹ ń ronú ọkàn yín pé kí n má bá madam ṣiṣẹ́ mọ́ àbí kí n má wá sínú ilé yìí mọ́ because I don't understand. màmá ronú bẹ́ẹ̀ yẹn kí irú ronú burúkú wo ló ń lò yẹn èmi ò ṣe negative minded fellow I'm a positive and. Uh, energetic value kí ló ń ṣe mm. níbo ló fẹ́ máa lọ rí gbogbo àwọn ọmọ ẹ̀dẹ̀ tí n bá pa ẹ́ kí ni pípa tẹ̀ fẹ́ dà fẹ́ mi ṣé sálárì tán bẹ̀ ṣé wọ́n fẹ́ fi kún sálárì tọ̀dọ̀ mi tó bá ṣubú lulẹ̀ tó kún sí wàhálà ló tún kó mi sí because madam ò lè gbé èmi tán máa fẹ́ kí n gbé rẹ̀ and I will war you ni màá wọ ẹni máa wẹ̀ sínú mọ́tò wọn á gbé lọ sọ síbítù kí ló ń ṣe ah, èmi kàn máa ń ṣẹ́rí ìyẹn pé ah, ọmọ ló dùn tán ni ìwọ náà wo rògbẹ́ rògbẹ́ ó tún ṣe rògbẹ́ yẹn tó wá yọ gọ́ngọ́ èmi kàn máa ń wẹ̀ ni ìwọ náà tún rògbẹ́ rògbẹ́ ó mú ṣe ń bá a sọ ó tún rí bó tún ṣe ṣe ẹ tó ajọ rẹ yàbẹ́rẹ́ nọtì. gaji gaji i'm not in for all these jokes. Ah, ó wà lára ẹ. ṣé madam ti jáde láàárọ̀. not at all mi ì tí ì jáde láàárọ̀ oh. kódà gàjí tí mo rán ní pépà gan mi ì tí ì rí mi ì mọ̀ bóyá pípa tó rà gan bóyá dúdú ni àbí pupa ni báwo night ẹ. Ah, my night was was fine it's not bad <laughs> ah, báwo ni night ẹ yín náà. as you can see i'm fine. ah thank god uh, madam ṣé ẹ gbàgbé meeting ta nílé ni pẹ̀lú àṣàbí group of company ní twelve pm. mo rántí pa ní meeting pẹ̀lú wọn but time tí meeting yẹn jẹ́ gangan òun ni mi mo ti ẹ̀ ṣe wá rán mi létí mo ṣe gan jẹ́ kí n sáré wọlé kí n ṣe ìjà aṣọ mi kà máa lọ. make yourself comfortable right. i'm coming. Yeah. ah kí ló dé tó ti. ìtẹ̀wò pé tóun bá ti bẹ́ẹ̀ ó lè gbà bẹ́ẹ̀. good ah. Olivia. Everyone in UP ẹ̀ ń dúró dè. Abẹ́jọ́ ládé òpẹ́ ẹ̀ lọ́bì kan. Láìsí kókó, ó ti ṣàlàyé ọ̀rọ̀ ìfún mi. Ìsí tí wọ́n máa ń wọ́n bá ṣe tó ń wọ́n mọ̀, èèyàn máa ń pa ọ̀pọ̀ sọ́dọ̀ ọlọ́run. Ìsí, let me explain this. Anasida kò lè help ara ẹ̀ mentally gbà pé ọmọ ti dé physically gbà pé ọmọ ti wà nù ẹ ìyá fún ẹ láṣọránsì pé ó ti débẹ̀ ta ló máa ń ṣèyàwó àbí ṣègùn mọ tí wọn kì í mú ra lẹ ó bá di jọ̀wọ́ tó lọ ṣe shopping pé mo fẹ́ ṣe shopping fún mi bébí kan tiẹ̀ dà ọjà tó fẹ́ fi pọnmọ́ ǹjẹ́ o ni you are not prepared all you do is just go moody and cry all day. Eh? ọmọ ń bọ̀ ọmọ ń bọ̀ ọlọ́wọ́n ọba ò ṣèkà ọmọ ń bọ̀. lọ́rọ̀ bàǹtàbàǹtà tí mo sọ lẹ́yìn ọ̀rọ̀ mi ò lẹ́sẹ̀. Ah, báwo ni. ìjọ káńsù gbogbo mítìn ta nílé mi pátápátá. I'm not in the mood to go out. Oh, no, no, no, no, madam. Ever. You know, we both know that that meeting is very, very important. Àwọn èèyàn tá a dẹ̀ fẹ́ lọ bá ṣe meeting, they've been calling me àti dájú ló ti ń pè mí wọ́n dúró dè wá báyìí níbi tí wọ́n jẹ́ ká lọ torí ọlọ́run. sí egun ni bàbá ẹni bá lòun àjọ tó bá lòun òjò kò sí bàbá ńlá ọlọ́pàá kan tó fẹ́ mú yàn sí i o lè understand ní òsì wà láàárọ̀. ok ma ó kàn jẹ́ wípé. Have a nice day. Sorry, ma. sára mo fẹ́ bá ẹ sọ. ọ̀rọ̀ èèyàn sán láàárọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ èèyàn sán láàárọ̀ ọ̀rọ̀. pẹ̀lẹ́. kí ló ràn pẹ̀lú ẹ̀ náà àbí kí lẹ́sẹ̀ mi kí lọ ọkọ ń ṣe nínú ilé dítìs ọkọ tí mi ò ti ṣe ètò wo lọkọ ń tò nínú ilé tí mi ò ti tò fún ẹ you disrespect me at any given time ibo mo ti kí ni mo gbàdá láre fi lọ́wọ́ ẹ kí ni dé máa bá ẹ sọ̀rọ̀ wàá fi mí gún lágídí I don't deserve all this from you. ṣé torí nǹkan tó ṣe jí mi ni. Hmm tó dẹ̀ mọ̀ pé mi kì í láì kàn máa dárun mọ́ mi lójú rárá kí ni mí ní gbogbo trash tó ń bá mi sọ yìí. yes ó mọ̀ pé trash ni gbogbo nǹkan tó ń sọ yìí ó fẹ́ sọ fún mi pé mi ò dá ilé òun nulẹ̀ ó dẹ̀ dárun ah oh ó dẹ̀ mọ̀ pé mi láìkì kéèyàn máa jí mi lójú oorun jọ́sìn ò ti fẹ́ bẹ̀rẹ̀ mi láìkì ẹ̀ nísòro ah, lately wákàn èdè kanra bí ajá lẹ́kọ̀ọ́ àbí torí pé nǹkan tá a jọ ń wá látọ̀dọ̀ Ọlọ́run collectively náà ló sọ ẹ́ dìdàkudà báyìí ẹ ara wo ni mi ò ti dá bó ṣe ń kì í fún mi ni mò ń yìn fún ẹ ó ní gbogbo ọrùn mi ti gùn bí ìgò magi sọ torí pé àwọn ọmọ yìí kí ni dé o fẹ́ pa mi ni kàkà kó dẹ̀ wá rọ̀ lára ẹ kó kọ́kọ́ ló ń le sí bí ojú ọjà. kí ni nǹkan tó ń le lára ẹ bí ojú ọjà kí ló ń le lára ẹ bí ojú ọjà please don't start òrìṣà tó o bá ti lè gbè mí ni wàá ṣe mí bó ṣe bá mi. Oh, this is the way i want to do my things and could dẹ̀ sink or see anybody anybody could sink or tó lè ṣe sí kí i've been expecting that lẹ́yìn tó sọ mí di sí ọ̀gá onírògbò funfun à fifty four níbo ló fẹ́ kí n bẹ̀rẹ̀ níbo ló ti fẹ́ you are so self-centered you are so self-centered tara ẹnìkan ló mọ̀ tara ẹnìkan ló tara ẹnìkan ló look at you ó then ń ba ẹ Johnson Johnson Mr Johnson ìlú àpàlà tó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí nílùú yìí ó dẹ̀ mọ̀ mí o tí n bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ ijó sí báyìí ijó kò jí sòrò dẹ̀ ni mo máa bẹ̀ ijó sí o tí n bá wá jó ijó yẹn tán ẹ̀rù àbáyé jìnnì lójú oorun torí ọ̀rọ̀ tí ó ní mí ní tí mo ti ń sùn jẹ́jẹ́jẹ́jẹ́ ó dẹ̀ mọ̀ bó ṣe máa ń hàdì fún mi tó láti sùn fún kí ni jaguwa nana o ìyàwó alájẹsẹ hmm. ìyàwó ní pàǹgbé ò ó ṣe gbogbo owó mi ló ná tán gbogbo ẹ̀wù ló fàya gbogbo owó mi ló ná tán gbogbo bàtà ló já ìyá mi á béèrè wípé o níbo mo lọ bàbá mi á béèrè wípé o. má wulẹ̀ pè mí má wulẹ̀ pè mí. ṣé kò sí mo màá yín. wo mi ò fẹ́ kó kí mi o mi ò fẹ́ kó kí mi rárá torí wípé tí nǹkan bá ń ṣẹlẹ̀ ó yẹ kó máa mójútó èwo ló wá ń ṣe ẹ́ ṣé o fẹ́ sọ fún mi pé o ò mọ̀ wípé Gbémisọ́lá ó ti ìbí dàpọ̀ ṣubú ni. Gbémisọ́lá ti ó ti ìbí dàpọ̀ ṣubú. bẹ́ẹ̀ni ó ti ṣubú ṣé ọmọ ni. nígbà wo ni èmi gbọ́ ọkàn. ọkùn tẹ bá rí bí ìbí dàpọ̀ ṣe rò tó ṣe ń rò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó jẹ́ fífi mọ́. Ah, gbẹmí ti ìgbìdá pọ̀ ṣubú. gbẹmí gbẹmí. ọpẹ́lọpẹ́ àwọn èèyàn ah! òkúta kẹsẹ wà ní ọkùnrin ẹ̀kọ́ fún mi. ń gbọ́ kí ló ṣe láàrin wa àti ìgbìdá pọ̀. ìgbìdá pọ̀ èmi kọ́ ọ náà ti ṣubú o. Ah, ah! wọ́n ń parọ́ ọmọ yẹn ni àbí wọ́n ń parọ́ ọmọ yẹn ni. mo ò ṣe kọ́kọ́ fún a. gbẹ́sgbẹ́s mọ́mì ẹ má bínú mà bóyá òun àti ìgbìdá bóyá wọ́n jọ níjà láti ní oyún bó ṣe máa ń ṣe nìyẹn o bí kò gba lẹ́jẹ̀ kó fi nǹkan kọ́ lẹ́sẹ̀ always. grandma ẹ jọ ọlọ́mọ mi fọlọ́ọ̀bá ẹ má bínú mi ò mọ nǹkan kan torí ọdún kọ́ra ẹ̀dẹ̀ bá mi bẹ̀ mí dákúnlọ tó náà má bínú ẹ jọ. ẹ wo kí lọ fún o kí lọ fún dáadáa ọpẹ́lọpẹ́ ọmọ yìí tọ́lọ̀ máa jó soríire òun ló jẹ́ ká rójú tu ọ̀rọ̀ báyìí ṣú ààrẹ o ṣú ààrẹ gidi má tún jẹ́ kí n ríwà àti ọmọ mi kó ṣe nǹkan kan fún mọ́ ọmọ tọ́lọ̀ máa jẹ́ kó dáa fún ó ní kú fáwọn òbí ẹ ìwọ ló jẹ arójú tu ọ̀rọ̀ ẹ kó ṣá kò burú ó dà. kí ló mú ẹ tó ṣí gèètò wọlé bẹ́ẹ̀. mo bá lẹ́kùn títí mo ṣe wọlé. gbẹ́nu nu pípẹ́ ọdún papa mi what is meaning of papa di papa o kàn déédéé wọnú gate o ò tí ẹ béèrè ẹ ta ló wà ń bẹ̀ kí wọ́n sọ pé ta ló ń kan kò ní èmi ni o kí wọ́n ní dúró kí n ṣe kó wọ́n ṣe kó ṣe wọlé ó kàn sílẹ̀kùn rẹ̀ wọlé onílé olówó ẹ̀yin tálíkà yìí ẹ láyà gan o. ó dẹ̀ má bínú torí pé mi ò ṣàlejò yín bíbá iná mi jẹ́ mi náà tó bẹ̀. ìgbà tó ṣe máa ọbí ṣèkọ ẹ kí wọ́n kan géètì ni tó o kàn déédéé wọlé bẹ́ẹ̀ lánàá àbí jẹta. Ah. tó o kí mo lè sọ pé ó lè ní ẹ báyìí wàá gba bídẹ́wọ̀n ni o. alfa pàápàá rí pàápàá o. Ah. pépà rí. Ah kìlè ah, sport rèé sport rèé. punch náà wà níbí. bọ̀bọ̀ yìí rèé bọ̀bọ̀ tó máa ń jẹ iṣẹ́ yẹn rèé o àti bíi Joshua. no Anthony Joshua. Anthony Joshua ẹ ọ̀gá lọ jà rẹ̀ yà so èyí èyí náà so, ó ti kó ní èyí ń bà ó ti kó bẹ̀. tipẹ́tipẹ́. àwọn àwọn àwọn òṣèlú ìtún ti bẹ̀rẹ̀ ah kọ́lọ́ ń ṣàánú wa kọ́lọ́ ń ṣàánú wa wá o ẹ jọ̀ọ́ wò ẹ̀yin oní pépà mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín àwọn pépà tẹ máa ń kó dání ṣé ẹ̀yin náà máa ń kà ṣá. àwọn náà máa ń kà á ṣé ẹni ibi tá a kiri tó bá rẹ̀ wá sí tá a bá fi lè jókòó báyìí a máa máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí a máa máa wo àwọn nǹkan tó wà ní àwọn nǹkan tó kọ síbẹ̀ àwọn náà máa kúkú ń kà. iṣẹ́ lẹ́yìn ṣe yìí o iṣẹ́ ni. iṣẹ́ lẹ́yìn ṣe yìí. iṣẹ́ gidi ni iṣẹ́ tí mi fi ń jẹun mo fi ń bọ́ yàwó mo fi ń bọ́ wọn. ni pépà títà. Ah, iṣẹ́ ni lọ́dọ̀ tèmi. <laughs> pépà títà. kí lè rè é kò sówó lórí ẹ. Ah. <laughs> ẹ wo bàbá ẹ má jẹ́ ntàn yín jẹ iṣẹ́ ni eléyìí ṣé pépà tẹ̀ ń wò yìí mo fi kọ́lé mo fi fẹ́ yàwó even mo fi rán ọmọ lọ yunifásitì. irọ́ ni o. Ah, mélòó mélòó mo máa ń wo pé òṣì làwọn ní pépà ń ṣe àwọn vendor kí o wíwo ló fẹ́ wà náà pépà hundred naira fifty naira two hundred. iṣẹ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìdẹ̀ máa wo alágbẹ̀dẹ tó ń rin lójú kan àmì lórí o gbogbo ọ̀nà tí ẹ̀dá bá ti mọ̀ nílé ayé yìí kó ṣáà máa tọ̀bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni olúwo ṣàṣelà hmm. hmm, ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ gidi ni hmm. ọ̀rọ̀ gidi ni mo tún láwọn oríṣiríṣi ah, èmi tẹ̀ ní kan bí tó jẹ́ pé ajá tán ló bímọ ìrọ̀lù tún wá bí ìbejì. ajá bí ìbejì òǹdó ah, ah. ló máa jẹ́ sáìtì ló máa ń pẹ́. òǹdó náà àwọn òǹdó bàjẹ́ ah! nígbà kan náà máa ń jaja. òǹdó ni mo mọ mo mọ òǹdó náà lè wé ní máa nǹkan bẹ́ẹ̀ bá jẹ lẹ. ajá bí ìbejì. ìbejì làǹtí làǹtí wọ́n jọra wọn bí. ṣé ó dùn kan wù lára wọn. kọ́ ń ṣàánú wa ẹ bá wọ̀ rí ẹ padà wá kẹ́ra gbó. fàáfàá ni fàá. I trust you. Eh, bàbá nìyẹn. ilé náà tún ti kówó jẹ́ rárá ní òrùn yìí o ẹ ò gbóòórùn pọ̀ ẹ ǹlẹ́. lọ́yà mi oníbọ̀dì àpò madam kò fi sáyé o ó rò pé ẹni téèyàn lè bàgbé ni if I know you are this irresponsible kí ló máa máa waste time pẹ̀lú ẹ̀ fún. bá a wí wí wí bá a sọ sọ sọ nǹkan tó wà náà ló máa ṣe ọwọ́ mẹ́wàá tó fi kó sìgá níyẹn náà ló máa fi kó dání òun ò change. But now that I realize your irresponsibility is unadulterated, I give up. I can't continue this way. But láàrin èmi àti ẹ, Ọlọ́run á dà. Ó bá yẹ bó ṣe ń ṣe nìyẹn, continue. Èmi lọ. Ó dá ti wá mi o kọ́kọ́rọ́ mọ́tò mi rà. bàbá mi lọ́lọ́pẹ̀ tí ó wá tọ̀ rẹ̀ ń wù. bàbá mi lọ́lọ́pẹ̀ tí ó wá tọ̀ rẹ̀ ń ó ti mọ pé mo wà ní lọ́kọ́. má ṣe jẹ́jẹ́ máa wà mí lọ bàbá mi. bàbá mi a máa jẹun. Maria lonte la mini batanke lotu ọ̀rọ̀ ò lè tóbi títí káfọ̀ ọ̀bẹ bù ú ọ̀rọ̀ tó bá sọnù òwe ló yẹ ká fi wá. bí a bá lò bù kí náà ó fi mú un dùn hmm. bí a bá lò bù. bẹ́ẹ̀ báwo ni because ẹ ẹ dágbére ibìkan kan fún mi pé ẹ ń lọ ibìkan mo kàn bá yín kẹrù mi rà á ti bù. ó lè mi àti ẹ tí mò ń dágbére fún ẹ can you open that gate for me. ẹ sà for security purpose àwọn èèyàn lè béèrè yín lọ́wọ́ mi. open the gate for me how is that your own problem. ẹ sà kẹ́kẹ́ nǹkan tó wà ń lẹ̀ yìí. màá bá yí ẹ jẹ o màá bá yí ẹ jẹ. ọdún wo wò owó tó fẹ́ lọ gbà lọ́la yẹn àjọ máa pín ni kò sí bóyá máa ṣe o. òde mi sùúrù na owó yìí owó díẹ̀ ni kò dẹ̀ lè méjèèjì owó yìí dẹ̀ dẹ̀ fẹ́ fi ṣe nǹkan ni ju omi bí ọlọ́run. bó tiẹ̀ ṣe díẹ̀ wàá ṣàfún mi ó eh, ṣe kò ṣe. ẹ tó bá ṣàṣe díẹ̀ màá ṣàfún mi màá ṣàfún ah, ah, ibi tẹ̀ kọ̀ọ̀kan lélẹ́yìn. mo ṣe ó dẹ̀ ń bínú sí mi. Bídàpọ̀ Bídàpọ̀ bẹ́ẹ̀ dẹ̀ máa ń lọ wò ṣé torí nǹkan tó dẹ̀ àṣẹlẹ̀ lọ́jọ́ yẹn lè wá kọjá tó kì í ẹ́. ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run mi ò bẹ anybody níjà nǹkan tèmi tẹ̀ nú tí tó dáyẹ̀ pé kéèyàn máa ṣọ̀rẹ́ àdúgbò yẹn kò bá kò bá mi lára mu so kólúkálukú ra máa rìn tiẹ̀ kó má sí wàhálà. Bídàpọ̀ ìjọba ìbẹ̀ torí Ọlọ́run ọdún ẹ náà là ń bọ̀ a ti mọ̀ pé ó ti ṣe yẹ dáríjì ṣùgbọ́n pé tẹ́lẹ́ṣẹ̀ bá ti mọ̀ ṣẹlẹ́ṣẹ̀ òun pẹ́ lórí ìpínlẹ̀. ṣó mọ nǹkan tó ṣe ṣó sọ fún ẹ. ó sọ fún mi torí ẹ̀ mo ṣe ní ká máa bọ̀ lọ́dún ẹ̀ ká lè wá bá bèrè jọ ẹ má bínú jọ ẹ dákun ìdúró Ọlọ́run dáríjì jọ ẹ ti bọ̀. wọ́n ṣáà ṣe bẹ́ẹ̀ mọ́ o. mo ti gbọ́ ọmọ òní ṣe bẹ́ẹ̀ mọ́. bó ló wà lọ báyìí. ọ̀rọ̀ mi ṣẹlẹ̀ mo fẹ́ ra nǹkan sàlẹ̀ ń bẹ̀rẹ̀. ọ̀dọ̀ iná ọ̀dẹ̀ là ń bọ̀ tẹ́lẹ̀ jẹ́ ká kú jọ máa lọ. tọ̀ ṣé gbọ́nrẹ́ yìí iṣẹ́ o èmi ò lè. ọ̀dẹ́ là ń bọ̀ náà. Obeke, wetin dey happen now? Eh? drugs dey I don't like all dis kain thing. If say we know now, we don't follow that guy. We want half hours five. We'll be honest. I beg you leave that one. How we go collect five k? Which kind of money be that one? I beg I know no fit collect five k. Àlàáfíà yẹn jọ ààrẹ. Wọ́n á ní ìgbà ìṣẹ̀ náà ṣe. Ìgbà ọ̀rẹ́ máa láìpẹ́ Ah, láìpẹ́ ìgbà ó náà ṣe. Wọ́n á ṣáà máa ṣe ìfàjì lẹ́fọ̀ọ́ bá Ah ah, una don't forget my name èmi Àbẹ̀kẹ́ èmi Àbẹ̀kẹ́ mi ò ń bẹ ọkùnrin ọkùnrin ló máa ń bẹ mi. abegi men wey go carry us dey come even if they no come i go control we go get our money I trust funny abeg abeg abeg stop am jor na so you do yesterday go still dey do am i no like am yorùbá yìí tó bá wà lọ́wọ́ yẹn lèèyàn kọ́kọ́ máa manage Ah, ah. everyday na you. True? So what do you for today? Come, this small girl self. You sit down for here, they follow you talk nonsense. Who be small girl? You? Hey, olóṣó gbàgbà kúgbà mo rárán ìwọ. Ìwọ kìíní bí n tì, no be your fault, na ṣí àgbo pé. Àbùdàm ṣe ẹ̀dùn sílẹ̀ nígbà yìí. Ṣé wàá ó kè sá? ṣé wọ́n ló máa sọ̀gbà tá a máa lọlé fún mi tó bá mọ̀ kò tún sí ọ fẹ́ máa lọlé òní máa lọlé náà fún ẹ̀ ìdílé lọ́la ìwọ kọ́ ló máa sọ̀gbà tí máa ṣe tán fún mi bí mo ń ṣe máa ẹ̀ ìyá rẹ̀ mi ò tún ṣe tán àti lọlé o. wọ́n lè máa lọ tó bá ti fẹ́ máa lọ má wàá pẹ́lẹ́ lọ́la kó o dẹ jẹ́rán ẹbí ẹ̀sìn kọ́nà mi wà ó wà ó kìlẹ̀ pẹ̀lẹ́ má

the girl, you shouldn't fuck. She live with the boy, she didn't know Mama, Mama wait now. Mama, wait. I don't like this kind of carroon. I don't like calm. Mama, you don't waste my time now. Which kind of level be this one? Mama, I don't like calm. Àwọn àbúrò mi kan tó bí ẹ wá bá ń bí bàjẹ́ owó yóò máa Hey! For this night like this, when you carry me on this place, don't waste my time. You don't waste my time already. I suppose they hustle, they earn my money. See, I don't like this kind of thing now. Eh? Ah, Ah, you be lesbian. Even if you lesbian, say, see, big. See my stature now. Don't carry I don't, I don't do that kind of arrow. I beg. Mi ò ní ṣe lẹ́nu. Mo fẹ́ bá ẹ sọ àwọn ọ̀rọ̀ kan torí ẹ̀ mo fẹ́ kó back. I don't get time. Ah, I don't get time. I don't lose this night. Yeah. I don't lose customer this night. I don't. Ah. Oh. Relax yourself. Okay, Lolo Pepper. See, like this night. No, no, no, no, no. I go don't hate like anything. At 30 pay. 15 guinea. 30 k. Hey! So you go all of them, Abi? You go give me 15 k see fifty million tomorrow morning. I carry and give you. I beg. See my face. See my face. No be like you. You no know me. You never meet me before. Oh, hey, wele, wele, wele, wele. So na that kind of person I be. I know they. I know they do that now, kí ló ṣé mo ṣe rí mi mo jẹun tó lè ṣe é léṣe ni. you dey write am for face you no dey write for face you don hear me so. ah fear catch me for you o oh. which kind thing be that one fifty bay thirty bay fifty bay. relax yourself okay kí ló fẹ́ kí n sọ fún ẹ kò ní sí nǹkan kan tó máa ṣe ẹ́ mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe fún ẹ mo bírò ẹ lọ́mọ nàún. okay okay okay No know wetin go happen wait i dey come. ah. ah. Oh, Ah. Ah. Ah, Sandra. Up and now this, put this up. You don't see customer. I tell you that. Papa, baby, hey, what you have to say? That madam come, come carry me for that place this, this night. Madam, they follow me here now, say, she carry me go her house. Wait, wait, wait, wait. Uh, she don't carry me give man, though. She won't tell me, say she go dash me 50 bills. Based on say she won't follow me here. You hear that one before? so wetin i go yarn you now be say if una no see me abeg that her number wey i drop just call am make sure say you find me sandra abeg but e sure for me say my ori no go babo. um, eh, we go guy we go catch na eh? okay okay okay no wahala the hustle dey go i trust you my babe eh, mama no eh, na. Ah. ṣé ọkọ ẹ ti balẹ̀ báyìí. jẹ́ ká máa lọ fáàkì sọ̀kan. down. ọ̀rọ̀ ò lè tóbi títí káfọ́ ọ̀bẹ. yẹmi bá mi pọ ọmọ kan bẹ̀rẹ̀ kó wá bá mi rán jù. madam madam ètò tí mo rọ mú. ètò tí mo rọ mú inú màá fi ronú ṣe ra yín léṣe wọ́n máa ṣe ra yín léṣe pẹ̀lú ròyìn ẹ wo ìrònú tẹ̀ ń rò yìí kó dá kọ́kọ́ fún yín o àmọ́ nǹkan kan ni mo fẹ́ kẹ̀kọ́ rántí ṣé mo wípé bíbí lọ bí yín ó dẹ̀ ti di dandan kẹ́yìn náà bí ọmọ. àmọ́ tó bá ti fi ronú ṣe ráyé níṣe báwo ló ṣe fẹ́ dúró. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí ọlọ́run ẹ má ronú mọ́ ọlọ́run tó wà lókè ó máa ṣe tẹ̀yìn náà fún yín. ìwọ ni kò tó rò náà rọ̀ mí gan-an yẹmi láti ọdún tó ti ń bá mi ṣiṣẹ́ ṣé o rí ọmọ kankan nínú ilé hmm. àbórí tí mo fi ordinary remote sílẹ̀ ń bíbáyìí tí mo réyàn kan tiẹ̀ tí mo kó ti dánú lérú kò sí ìtorí ọ̀rọ̀ àìrọ́mọ bíi ṣe bóun lọ́kọ́ ṣe kọ̀ mí sílẹ̀ ló lọ àtijọ́ tó mà ti lọ mà ni mò ń pe fóònù ẹ̀ kò mà gbé fóònù ó ṣe pé mi ò mọ̀dọ̀ àwọn fámìlì ẹ̀ tí mo lè wá sí àmọ́ tí n bá lọ síbẹ̀ ògúlùtù ọ̀rọ̀ burúkú báyìí òun náà máa jù mí. jẹ́ n tún wá sọ tuntun fún ẹ ṣó mọ̀ pé lẹ́yìn ìgbà tí ọkọ mi kúrò ń bí báyìí ni mo tó mọ̀ kó ti bímọ méjì síta ọkọ mi ti bímọ síta àdèjọ wà ń bí báyìí àjọ ń wọ ọrùn à ń ṣe i love you à ń ṣe gbogbo kí wàá ní tèmi fẹ́ já sí nínú ilé ẹ̀sìn ọkọ mi ti bímọ méjì síta ó yá wa sọ fún mi kí ni ìdùnnú èwo ni kò tó rònú ọ̀rọ̀ mi èyí ọmọ mi ò bí ọkọ tún lọ gbogbo àwọn ẹgbẹ́ mi ta dìjọ kékeré gbogbo wọn ti bímọ wọn ti dàgbà kí ọlọ́run tiẹ̀ ṣàánú èmi náà kó fún mi ní èso tèmi tí mo lè pè lọ́mọ mi kọ́lọ́run fún mi ní èso tó máa bá mi kalẹ̀ ọmọ téèyàn bá bí òun mà ló ń wọ yàrá ẹ̀ ọlọ́mọ kan tó dẹ̀ ń wò yìí ó mà ti kú làgàn ọlọ́run ṣàánú èmi náà fún mi lọ́mọ jẹ́ kí n rọ́mọ pè ránṣẹ́ ilé ló tó lẹ́yìn ni ìrọ́mọ bá mi ṣe rí náà lọ́dọ̀ ọ̀hún. àmì ìṣòro ni wípé kò sí ẹni tó lè ṣe àfọlọ́ tẹ́lẹ̀ ń képe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nílẹ̀ ẹ̀rọ mọ̀ bíi kó di dandan kó ṣe fún yín ẹ wò madam. nǹkan kan tí mo kàn fẹ́ kí n mọ̀ ni wípé tí ẹ̀mí bá ṣe wà ìrètí ṣì ń bẹ̀rù bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ̀ wọkọ yín ìyẹn gbogbo ilé epo fún yìí náà ni wọn kò wípé Ọlọ́run máa ṣe tẹ̀yìn náà ọkọ yín bímọ méjì síta ẹ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má ro ẹ má ro àtọ ó yẹ kí nìyí máa dùn mí nítorí pé mo ń bọ̀ ni Olúwa wí ó dẹ̀ ti dọ́dọ̀ yín tán ìròyìn tí mo rí yẹn mo ń ṣe nǹkan gidi lágbo ara o ó máa tún bàrà jẹ ni ẹ jọ̀ọ́ tẹ bá ti fi ìròyìn bá gbogbo àgọ́ ara yín jẹ níbo ló ń fẹjú sí ẹgbẹ́ jókòó tẹ máa bímọ ìjọ tó lọ lọ ẹ máa rò ó ṣe ti gbọ́ ọwọ́ àtọkọ àdúrà ẹ ṣe ti gbọ́. kíni àbọ gbẹ́dẹ̀ jọ àpàdé àpẹẹlẹ ṣe ẹ̀rọ ìgbẹ́jú ìgbà ẹ̀rọ. madam gajikọ ẹ jẹ ká jẹ. ẹ dúró tì í eh. ẹ ah, lẹ́gbẹ̀ẹ́ ṣé mi wọ lọ dúró dé gba ẹ̀rùn àsìkò òjò la wà lọ dúró dé gba ẹ̀rùn ìyá ń jẹ ìyá ń jẹ get out àbúrò má bàtẹ jẹlé má ṣe ìwé pọnjú fún mi máa yọ mú ẹ tí wọn pé mo ní kò gbé lọ́dọ̀ dọkítọ mo ní gbé lọ́dọ̀ dọkítọ fún mi máa yọ ọpọn bí o máa fún ẹ ní wúkìọ máa fún ẹ ní wúkìọ máa bọ oyún ẹ jẹ bí o máa bọ oyún jẹ bí o. gaji mo ń bọ̀ madam madam ẹ jẹ madam mo ń bọ̀ gaji gaji kí ló ṣe ẹ wèrè tó jù olóṣì. wọ́n dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ fi mí ṣe nọ́sẹ̀nsì mbẹ̀ yẹn kí ló tó ń pariwo báyìí. ẹ má dànù ẹ má bínú jàre ọmọ yìí ló fẹ́ stupid. ṣé wọn nìkan ló wà nulẹ̀ ni. ẹ má bínú. kí ló ṣẹlẹ̀. mọ́mí ẹ má dà lóhùn irọ́ ló ń pa láti bí ọdún mẹ́ta lèmi àti ẹ̀ fẹ́ra wa ló dẹ̀ sọ ó promise mi kóun máa dúró tì mí nígbà òjò nígbà ẹ̀rùn gbogbo kan lòun máa ṣe fún mi ó wá fún mi lóyún tó ń fi wá ní kí jẹ mo dẹ̀ ti sọ fún pé mi lè ṣẹ́yún kọ̀ọ̀kan ó kì í ṣẹ́yún nínú wa. Gaji. madam bó ṣe ń bi nìyẹn o. Ah, ah, madam kò yé mi mi mi ìlú yìí ni mo dé tí mo ti ń gbọ́ pé ó ń doyún o kọjá níbí ibi madam ọjọ́ ẹ̀mí mọ̀ bóyá ti bí ẹ kò tí pẹ́ náà ṣe bọ́jọ́ yẹn wà lókè nbí ni mo dẹ̀ rí ọmọ wo ló ń kọjá lọ ìbá kíáde. Eh, ẹ ó ti tó jẹ́ kí n gbọ́rọ̀. mo kàn sílẹ̀kùn bá kíáde jáde sí kíṣìn lásán mi mọ bí ti ń mm, ẹ̀ ti ń doyún. gají. madam. nígbà tó fún ọmọ ọlọ́mọ lóyún tó ní kó lọ ṣẹ́yún jọ tó bá ṣẹ́yìn yẹn tó bá kú kí ló bó máa ṣẹlẹ̀ sáwọn pẹ́rẹ́ǹtẹ̀ wàá mọ́lọ́pàá wá síbí wọ́n á wá máa disturb àwọn bíbáyìí kí ló ń rò ń gbà tó ń kì mọ́lẹ̀ ṣé ọmọ kò máa ń doyún ni. Eh, oyún tí àwọn kan fi owó wá tí wọn ò rí gàjì ìwọ ti gbàgbé pé ọlọ́run tó dára bíi eléwé òun náà ló dára bíi aláṣọ ni ọlọ́run tó dẹ̀ da ẹnu ní ìbùnbù ó ti mọ nǹkan tẹnu máa jẹ ìgbà tó ń kì mọ́lẹ̀ tẹ́ ẹ̀ ṣe ń wẹ̀ ń àbí kí ló sọ pé ẹ̀ ṣe ná. madam ẹ ni mo ṣe. gbẹ́gbẹ́ gbẹ́nu ṣiṣẹ́ nǹkan jẹ́ kí n gbọ́dọ̀. shut your mouth. wọ́n bẹ̀ sọ̀rọ̀ ń pariwo òṣì bíbáyìí ìgbà tó ń kí mọ́lẹ̀ o mọ̀ pé máa doyún ni àbí kí ló ṣe play safe kó lo protection. mo mo pro mo pro. wo my dear ìwọ ni máa bẹ̀rẹ̀ jọ nítorí ọlọ́run má bínú o ò nídàá ti panic o ò ní ṣẹ́ oyún ṣe ti gbọ́ mo dẹ̀ fẹ́ kó fi ọkàn ìbalẹ̀ ṣe wá rí gbogbo nǹkan kí nǹkan tó bá need láti tọ́ oyún máa take care Gaji, ó dẹ̀ yá lọ provide ibi tọmọ yìí máa gbé torí kò ní ṣẹ́ oyún yìí ó máa bí ni ọmọ kan táwọn tó ní owó lọ́wọ́ gidi tó fi ń wá ọmọ ìwọ wá rí ọmọ yẹn oní kó lọ ṣe tó bá ti gbalé pè mí gbogbo nǹkan tó kọ agbára Ọlọ́run gbé eh. bọ̀ pé ó máa ṣẹ́ oyún eléyìí kò ní ṣe ó máa bí. mo ti rí wọn ní one fifty. wá rí mi later ṣáà mi sọ pé o gbalé tọmọ ẹ máa gbé just follow me. ẹ ti mọ. ó dà gbọ́ ó dà gbọ́ ayé ń ṣe é má bà ṣe jẹ́ o ti gbọ́ngàn ṣe ọkùnrin ni ọkùnrin mẹ́ta ló ń ké Ah. Ah. mo ya wèrè o. Ah, gan. àyẹ̀wò mo ya wèrè tuntun yìí. sọ pé bó ṣe tí ń rìn bó ṣe rí ibi eh, ṣe kéré yìí eh. ẹ̀rù wà lábẹ́. òórùn bàbá yẹ bàbá yẹ ká mímílẹ̀ mímílẹ̀ èmi tó jùmọ̀ àǹtí. òórùn Ah, ọmọ eh. yẹn ga jù ẹ lọ ó tún sọ́ra jù ẹ lọ. gbàgbé gbàgbé mo ìyá méjì ò gbọ́dọ̀ jẹ́ mi náà mi ò sanra náà kí n tún má lọ wẹ̀ endowed gbàgbé gbàgbé ẹ kí ẹ ta ìwọ bàbá ọlọ́gbà bàbá ọlọ́gbà mm. jọ̀ọ́ ló ní sálárì. kò kàn ẹ́ o. o rí sáìsì ẹ tó tínrín bíi sáìsì ẹ ẹni tó rí rùmùrùmù tó tóbi ọmọ tó fún ètò tó yẹn tó rí rùmùrùmù. ẹ kí wọ́n para mi. o ráwọn sẹ́ẹ̀tì ẹ bí o láka bí o ní kinní. kí lòun kí ló ó dà ń pọ́n ṣí ṣé búrẹ́dì ló ń get out jọ máa má bẹ́ẹ̀ mi sọ òṣèrò fúnlẹ̀ fúnlẹ̀ fúnlẹ̀ kó get out. <laughs> wo ìyá jẹ. ìyá jẹ bastard ṣe pajápajá ṣe pajápajá get out ṣe pajápajá mú ẹ get out ẹ <laughs> eh? kò sí nǹkan tó lè kò sí nǹkan tó lè fojú mi rí get out ìyá ń jẹ ah! madam gan wọn wọn wọn pajápajá mú ẹ létí ńgbà tí madam sọ pé àwọn máa take care ẹ wọn ní kí n máa ṣe é lọ ọdẹ madam gan wọn ní kí n lọ kó kò síbi tó bá gbé àgbà kan gbé fúnra ẹ àìmọye promise dáhùn ṣe fóbìnrin tá a bá ti wà lórí wọn ṣé ẹ mọye èèyàn tí mo jẹ ń bọ́ngálò ni ẹ mọye èèyàn tí mo jẹ ní Toyota Corolla tá a lè rà fún. tètè bá wa. a máa wò bíi pé ní ti bíi pé mi mọ nǹkan tó ń ṣe ní àbí bọ́lá títò jọ sọ fún mi ṣọ́ sọ fún ẹ pé wọ̀ ni pé mi ò gbọ́dọ̀ bímọ ni ohun èmi náà kì í bímọ ìgbà tọ́mọ òde wà aṣáàdẹ̀ máa ṣe kankan tó máa múnú mi dùn àbí aṣáà máa fi kankan dunra wá nú wọn náà mọ ogun nǹkan tí mo ti ṣe lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dènà kò ti ro gbogbo ẹ̀gbin kò sí kankan kò sí rètí mọ́ kò tẹ̀ tí mo fẹ́ gbé gbà ọdún wo lọmọ náà fẹ́ dé èmi náà ti ro mo ti ro mo ti ro mi ti ẹ ríro ah kò ní jẹ́ mi sú ẹni o sú èmi gan tí mo lọ̀rọ̀ gan fúnra mi ṣebí ìwọ ti bí tiẹ̀ níbo lèmi ti fẹ́ bẹ̀rẹ̀ ṣebí ìwọ náà mọ iye ọdún tí mo fi jù ẹ lọ hm. ó jẹ́ máa ròyìn báyìí kí n máa fa sìgá mi kí n máa ṣe fàájì mi kí n máa tó graduate sí high level tó bá rí mi wàá bẹ́ẹ̀ rí ọmọ máa ṣe fàájì tiẹ̀. sista Wọnúọlá à ń pe ọ̀rọ̀ yìí lówè ń la ronú asọsọsọsọ ilé ẹ̀ ní gbọ́ ṣó dìgbà tẹ́ bá fi sìgá ṣera yín lè ṣe ẹ̀ ṣẹ́rí ẹni tó bímọ ọmọ ló máa sin ẹni tí ò bí gan ọmọ ló máa sin wọn ò ní fòkú ẹlẹ́kùnrà rè ilé ọlọ́run tẹ̀dẹ̀ ń wò yẹn kò kí ń ṣú ṣọ́dọ̀gbà tẹ bá ṣera yín léṣe tọ́lọ́run bá wá gbàdúrà yín ẹ̀mí wo gangan lẹ fẹ́ fi tọmọ náà. ilé ọlọ́run ò kì í ṣú àbí ilé ọlọ́run yẹn gan ni mo fẹ́ kí ìwọ náà wá rò mọ́ mi lára kí ló kù fẹ́mi lórí ilé ayé kí ló tún kù o ò fẹ́ sọ rẹ̀ dùn ní tíátà fẹ́mi lọ́ọ́ máa ṣe tíátà fún wọn náà ọ̀gá ọ̀rá fẹ́mi lẹ̀ báyìí òun kankan tó ń dùn mí nù ń lélẹ́yìí bá ti fà báyìí gbogbo nǹkan tí mo rò wá pátá agbé gbogbo ẹ̀ kúrò lọ́pọlọ ni báwọn ọmọ kó wá bá dáhùn kó má wà mí lè wá kú nítorí ọmọ kan òun. yóò ṣayé orí ẹ̀ ń tiẹ̀. síbẹ̀síbẹ̀ nǹkan tẹ̀ ń ṣe yìí kọ́ ló ra ètò ó ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín sísá mi mo ń rò pé ó ní nǹkan tẹ́yìn náà ń ṣe fáwọn ọkùnrin yẹn tí ò dáa tó ṣe ń fi yín lẹ̀ àbí. Ah, ah. ṣó dẹ̀ yẹ kí ìwọ tún máa sọ̀rọ̀ báyìí kí ni ìwọ náà tí mò ń pa mi tí mò ń ṣe fọkùnrin ó ti gbàgbé ìgbà tí mo fẹ́ kí ní burúkú olúmídé yẹn bí ó ṣe dáa tó kò máa sí nǹkan tí mi fi tẹ́ lọ́rùn mo tọ́jú ẹ̀ débi pé tí gbogbo èèyàn bá rí báyìí wọ́n máa ń wò pé à ah, ṣolúmídé burúkú yẹn lélẹ̀ mo ra mọ́tò fún un màá tún fáwọn fámìlì ẹ̀ lówó mo tún establish business fún un pé kó lè wà òkè kó tiẹ̀ wà up to my standard kó sọ pé à ah, kọ̀kọ̀ wọnú ọlá ló ń bọ̀ yìí o mọ mọ́tò tó gbé kú òǹbí ni rs three fifty tó yẹ pé ìran ẹ̀ kan wọ́n gún wẹ́rì gbogbo business mo ṣí fún olórí burúkú ṣe ló lọ kó fáwọn obìnrin mi wá ní kémi jókòó sí kí n máa ronú johnson lọ ìwọ ṣe fa padà ó ṣe fa padà ńgbà tó ń lọ wá débi sùn bá mi sọ̀rọ̀ sìgá ọlọ́run ló ṣọ ẹni ẹ má pìṣẹ̀ ọ̀rọ̀ ọmọ fún mi mọ́ o mo ti gba ká mo ti gba kádàrá mi bí mo ṣe wà yìí èmi àti sìgá ní five and six tí ó bá tẹ́ ẹ lọ́rùn má bàa mi sọ nǹkan tí yóò dára jókòó máa wo tẹlifíṣàn. àmọ́ máa mi ìgbà wo mo fẹ́ ṣe lé ìdá agbára káká àti wàhálà ni mo fi ka ìwọ̀nba ìwé tí mo kà débi tá a dé yìí ṣé ó kàn pọ̀ sí pé ṣé wàhálà mo ti máa tún fi kálé tó kù ni ìgbà wo la fẹ́ ṣe lé ìdá. Àbẹ̀kẹ́ hmm, ah. ó jẹ́ jẹ́ ká ṣe sùúrù bàbá àti adọ́lọ́run lè ọlọ́run bá ṣe fún wa ó gbìyànjú <laughs> ibi agbára káká náà la fi rán ẹ tó fi jáde gbogbo iléèwé tó jáde ẹlòmíì ò rí ètò kàyíkà ṣé ìwé gíga tó kù ọlọ́run náà ló máa bá wa ṣe ó máa kà á. ẹ kò máa sọ pé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe kò sí nǹkan tọ́lọ́run lè ṣe ẹ wo fine kò sí nǹkan tọ́lọ́run lè ṣe bọ́ ilé tí ò ní ṣe last last ló pọ̀ jù ń bẹ́ẹ̀ o hmm, ẹ mọ̀ pé wọ́n ní ìrètí pípẹ́ ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn tí ìrètí bá ti pẹ́ ó máa ń jẹ́ kí ọkàn ṣáko lọ hmm, ìwọ ṣàfọkàn ẹ balẹ̀ ṣé wò nígbàgbọ́ kó bá kà ní èmi nígbàgbọ́ kó bá kàwé yìí gbàrọ lọ. ẹ̀yin àgbà náà lè pa lówe pé téèyàn bá ń jẹ ọbẹ̀ àlàpà lábẹ́ àlàpà kó nítọ̀hún ṣe pápápá kí àlàpà má lọ wúlò lápá kó ṣe lápá balabala àkókò dúró dẹnìkan. orúkọ mi gbogbo ẹ náà ló máa dáa ó máa ṣàṣeyọrí ẹ ìwé yẹn tó wù ẹ láti kà mo máa kà á lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi èmi náà gbìyànjú ara láàánú àánú I nítorí pé àánú la máa fi ṣe gbogbo ẹ̀ lágbára ọlọ́run ò ní ṣe yẹn ní òní ṣe. ẹ ti ẹ ṣe fọọlù mi tó èmi náà máa ṣọmọ fún yín pẹ́pẹ́pẹ́. àmì ẹ̀mí wọ̀ ẹ̀ ti lágbára ọlọ́run. àtọ́jú yín. àwọn mo rán ọ ní pẹ́pẹ́ ọlọ́run rọ́bìṣì wá fún mi kí ni gbogbo eléyìí tó fún mi kí ni gbogbo eléyìí tó fún mi. Ọ̀dàgbàtà you lè ra pépà. Oh Jesus! Uh, ah, ah, um, ẹni sùúrù, pépà tẹni kí n bá ẹ́rà náà ni mo rà mẹ́tírò rè. Ìgbà tí mo dẹ̀ ra mẹ́tírò mo ra páàkì rẹ̀ òun dé. Àbọ̀ lórí burúkú ni ẹni, ó yá wẹ̀rẹ̀ ni. Ọ̀dàgbàtà èmi ò lè ránṣẹ́, pépà tẹ́mi máa ń rán lélẹ́yìn tó ra yìí. Ẹ̀jẹ̀ ọ̀dà wọ̀nyẹn tẹ̀lé máa ń rán ìgbà tí mo dẹ̀ ra wọn, níṣẹ́ máa bá sọ mi mọ nǹkan tí mo sọ ẹ tún bá mi á jì sórí kó lórí burúkú ni bàbá yìí sórí kó lórí burúkú sórí eh, kó lórí burúkú sórí eh! kó lórí burúkú. ayé mi madam madam ẹ ní báyìí ẹ ní báyìí kó lórí burúkú ni sọ kó lórí burúkú madam madam kó lórí kó lórí burúkú máa fa ilé máa fa ilé ó ní ìrọ̀fẹ́ gbọ́dọ̀ náà kí ló ṣe ṣé mi lè rọ́ṣẹ́ ni ṣé mi lè rọ́ṣẹ́ ni wọ́n mọ̀ náà bí ẹ̀ mọ̀ fún. madam madam ikú Ah. Ah! ah irú kí nìyẹn kẹkẹ kẹkẹ dẹ máa fi kú lọ́yàn báyìí kẹ máa fi kú lọ mi ṣé ikú wa ikú wa dáa ni ẹ ikú kẹdẹ kò kò ní administrative knowledge ẹni tó bá ń wo báyìí lákìmọ́lẹ̀ ó mú lọ́ntì ẹ̀ nìyẹn ẹ mo wọnú ilé tà wọnú ilé ẹ mú ọrùn mi ẹ bẹ̀rẹ̀ sí ní yí yẹn ẹ ń yí yẹn ẹ ń yí yẹn ẹ sọ ọrùn mi di boat ẹ ẹ sọ di antenna tọ̀ntọ̀ ń tà. mi ò lè jẹ́ kí nǹkan pa mi o because tíṣọ́ bá wọ̀ kí n gbọ̀nà lé wa lọ kí n ra lọ jókòó sílé ọ̀dọ̀ tiwa kí mo wúlò fáwọn fámílì mi gbogbo àwọn gbogbo àwọn ọmọ àtàwọn èèyàn gidi ló retí mi nínú ilé ẹ eh? màá jẹ́ kí nǹkan lọ waste life mi dànù mọ́. Aluwa. láti má fi dà. ṣé tí o dá mi dúró síta látẹ̀kùn tí mò ń kọlẹ̀ fún tó dáhùn. báwo ni màmá ṣe wà kí adúrú mi wà báyìí kẹ́dẹ̀ máa fi kú lọ mi iṣẹ́ ikú jẹ́ bisikíìtì tán fọmọdé ni ikú ikú ikú àpèkánukò àlùmúntù. farabalẹ̀ ta ló ń fi kú lọ ẹ̀mí nílé àti pé tí mi bá rìn ní bèbè kú wọn ní ṣe kú lọ. mi ò ní bèbè kú rárá mi ò ní bèbè kú kankan ṣebí madam lọ rán mi pépà mo dẹ̀ kó pépà lọ fún ọ pa àti oṣù ẹgbàá o because wọ́n máa ń sábà go through gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa àwọn tó ń kó àwọn tó ń ṣe tán mọ̀ ṣe bóun la mú kó lọ fún wọn nísìlẹ̀ tí màdá gba pépà ọrùn mi náà gbá mú ṣá àtọ́ ń yí ọrùn mi báyìí wọ́n ń yí ọrùn mi báyìí mo ṣe ń bá ọwọ́ wọn yí re o wọ́n kàn yí ọrùn mi ni wọ́n fẹ́ yí mi lọ́rùn pa ni wọ́n sọ ọrùn mi di remote wọ́n sọ di antenna antenna tó ń fọwọ́ yí ń ta àwọn antenna ọlọ́pàá àrùn yẹn náà ń yí náà ń yí náà ń yí. máa ń gbé kí ló lágbára tó tó lórí pé mo bá yẹ kó pépà wà kọ́lọ́run gbà kọ́lọ́run gbà mí o ìwọ mo dẹ̀ bá lọ́rọ̀ o ìwọ lèmi bá lọ́rọ̀ bó ṣe wà yìí mo bó ṣe máa ṣe pẹ̀lú madam nulẹ̀ mm. because level tí madam fi operate tí mò ń wò yìí level tí wọ́n fi operate bí mo ṣe ń wo madam madam ti ní kinní o wọ́n ti ní kinní o. kinní. psycho ah agànà Oh, madam ní psycho ah so bọ́dẹ̀ ṣe wà yẹn téèyàn ò bá tètè mójútó wọn ọ̀ kéèyàn máa sá fún wọn ah ọlọ́run jẹ́ kán lọ ṣèwọ bí wọ́n ṣe ń ṣojú o because wọ́n ṣe wẹ̀ mi ò lè súnmọ́ wọn mọ́ o mi ò tiẹ̀ lè súnmọ́ wọn mọ́ rárá ni àà ikú. jẹ́ kí mi lọ sókè ẹsẹ̀ kí n lọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. wá àṣẹ sí tó bá dẹ̀ ti wọnú ilé kó bá mi sọ fún ọ kán rántí mi nínú ìjọba wọn o ebi ń pa èmi o. o sì fẹ́ jẹun pẹ̀lú situation tó wà yìí. mẹ́mi ni kò yẹ kí n jẹun kò yẹ kí n jẹ ó yẹ kí n kú ni bá mi sọ fún ọ pé bàtàn màtẹ jẹ́ kó soft okay ewédú mo fẹ́ o pọ̀mọ́ ìjẹ̀bú ni kán dẹ̀ fi sí o. ọlọ́run á bá mi ṣọ́ ẹ o. mo bá wọn ra arú kan níjẹta irú abẹ́kúta òun ni kán fi ṣe ewédú yẹn o mi ò fẹ́ kinní o nǹkan tí wọn bá máa kú náà yẹn á ṣáà jẹun ọ̀nà ọ̀run wọn ló jìn. bọ̀bọ̀ tó ń jẹ́ gàjí yẹn ó ti ṣetán àti fi iṣẹ́ mi sílẹ̀ báyìí o lè imagine pé mo rán gàjí iṣẹ́ kó lọ bá mi ṣe nǹkan ó dàbí ẹni pórí bọ̀bọ̀ yẹn ti fẹ́ dàrú as in ó ti wà insane kò mọ nǹkan tó ń ṣe mọ́ kò lè jẹ́ iṣẹ́ tó yẹ pé téèyàn bá rán ọmọ kékeré ọmọ kékeré mọ nǹkan tí mo rán mo rán gàjí iṣẹ́ kó lọ bá mi ra pépà ó lọ ra nonsense wá fún mi wo nǹkan tó lọ rà fún mi ṣé nǹkan tí mo ka ní gbogbo eléyìí. àwọn pípa àti máa ń kànú lọ́wọ́ àfihàn àbí ṣé pépà tèmi kà lélẹ̀ ṣé pépà tí mo kà ní gbogbo eléyìí ẹ má jà pépà ìpàdà ẹ sùúrù ẹ má yà wọn pépà yìí. nǹkan tèmi fẹ́ sọ fún ẹ báyìí ni pé kò bá mi ṣiṣẹ́ mọ́ jẹ́ kó máa lọ mí ilé tọ́lọ́rẹ́ tẹ̀ mọ́ jẹ́ kó let him just go let him go I don't need him again let him go. ṣé lórí ọ̀rọ̀ ara pípa ara pípa iná èmi ò ní advice yìí pé kẹ́ lé lọ́hùn as your personal assistant me mi lè advice wrongly ma and Sherry, rí bọ̀bọ̀ yẹn kò ṣẹ̀ṣẹ̀ má bá yín ra pépà àfi tó bá jẹ́ pé ó ní nǹkan míì tẹ̀ ràn tó wá gbàgbé àmọ́ àwọn pépà tí mò ń wò yìí àwọn pépà tẹ̀ máa ń kà ó dàbẹ̀ ni pórí ti ẹ̀gán ti ń yí ṣé wọn ló máa sọ nǹkan tí máa ṣe fún mi ni ṣé wọn lọ̀gá mi. madam gbogbo àwọn pépà tẹ̀ máa ń kà mí àwọn pépà tó wà. <laughs> yes ma àwọn pípà tẹ máa ń kà yìí òun náà ló ra abó ní. so sọ fún mi pé mi tí mo fa sìgá orí mi ò pé mi mọ nǹkan tí mo ṣe èmi fa sìgá ta ló yẹ kó máa yìn hẹ́lì smoke yẹn ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ mi ọ̀gá ẹ̀ ṣe ń fa sìgá ajọ́ ọ̀fà ni àbí ó yá dìde kó get out. ọkọ kò dìde wájú mi ni. Ah, a ti ṣeré gan àbí èmi sọ fún ẹ pé mo fẹ́ níyàn ṣé èyí méjèèjì lẹ́sọ sálárì fún mi ni ẹ fẹ́ kọ straight life mi pẹ̀lú nǹkan jẹ mí ojú ọkọ̀ síwájú mi ò ń wúkọ́ orí mi ò pé tí mo fi fa sìgá nìyẹn mi mọ ọkọ tí mo ṣàbí now get out. but they, they said that uh, smokers are liable to die young and I don't want to die. Get out! I say get out! Wọ́n ní kọ́ máa lọ mọ́ fa sìgá tó bá ní nǹkan tí mo tiẹ̀ ṣe fún yín àbó ní nǹkan tẹ́ fẹ́ kí n ṣe ṣe bí ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi ó jẹ́ kí n rójú yín. fẹ́ rójú yín mo fẹ́ rójú ẹni tó wà nínú ẹkùn wọ́n ṣáà ní èèyàn ló wà nídìí ọ̀rọ̀ tó rò fi ń ké. kò tó tó àsìkò tí wàá rí ojú mi ṣe sùúrù ẹ níbo lẹ wà. níbo. ìdí dàpọ̀ sùúrù ló máa ṣe yes mo fẹ́ kó pa ọkọ̀ papọ̀ sójú kan èyí tó hmm. dà lọ lọ́wọ́. inú ètò dà sẹ́yìn mọ̀ pé nǹkan tí ẹyin bá fàfàfà tí ó jà ó kọjá ẹrù ẹ̀kan náà ẹ̀yin náà ẹ wò báyìí ẹ̀yin méjèèjì ẹ máa padà sí school èmi máa dá dúró bí báyìí máa dúró sílẹ̀ ṣó jọra wọn. ó jọra wọn lóòótọ́ àmọ́ ó ṣe mọ̀ pé gbogbo ọ̀rọ̀ náà orí owó ló dá lé grandma ṣáà náà wọ̀n rẹ̀ sùn mọ́ owó ni ẹ wọ ẹ̀yin ẹ sábà ó lé yé ìgbà ni wọ́n lọ school. just a bit. ẹ̀yin kọ́. ó ṣàmọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ wọlé mi tọ́ mo bọ́ lọ́n sí yín o ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́. nítorí olùtọ̀ ń lo ìpele ẹ̀pẹ́ dúró náà ṣe kan tó da fágbọ́ ara o ṣebí wọn náà mọ̀. ìdàpọ̀ bó bó ṣe kù pẹ̀lú ròòlù wáì take it easy on yourself please jọ ṣó ti gbọ́. ẹ̀wọ̀ ọ̀rọ̀ mi ò lè yé yín èyí ṣáà máa wò ó ti. bí a bá lògùn kí náà mm-hmm. a bá lògùn. madam ẹ má bínú fẹ́ bèrè àwọn ìbéèrè kan lọ́rùn lóde nífẹ̀ẹ́ kẹ́kẹ́ ṣègbéyàwó according to bí mrs bọ́lá ti tó òye dípẹ̀ ṣe ṣàlàyé àwọn nǹkan fún mi mo fẹ́ bèrè tí báwo lẹ ṣe máa ń feel àti pé kí ló máa ń trigger àwọn ìbínú yẹn dá present ẹ bá ń bínú yẹn kí ni àwọn nǹkan tó máa ń wá sí. understand. irú stupid question wo leléyìí tẹ́ béèrè lọ́wọ́ mi bọ́lá ta leléyìí tó gbé mi wá bá tó ń béèrè pé kí ló ṣe mí kí ló ṣẹlẹ̀. Hmm, bó ṣe wà yẹn she's a psychologist nǹkan tó ń ṣe yẹn wọ́n máa ń pè ní profiling ọjọ́ òkú yẹ lọ bá wọn lọ́fíìsì fẹ́ kẹ́ kọ́kọ́ rí wọn náà so tán bá máa book appointment yẹn ẹ̀rí wà bá wọn lọ́fíìsì wọ́n try láti mọ àwọn lọ ṣùgbọ́n wọ́n fọ̀rọ̀ wáyé lẹ́nu kán lè mọ àwọn nǹkan tó máa ń fọ́n bínú àwọn past occurrences àwọn nǹkan tó ti experience because ohun gangan ló máa ń jẹ́ káwọn èèyàn máa act. Ah, mi ò understand nǹkan tó ń try láti sọ as in mi ò understand kí ni nǹkan tó ń bá mi sọ. Hey, so o gbé mi lọ sọ́dọ̀ psychologist láti lọ máa fi ọ̀rọ̀ wá mi lẹ́nu wò bí pé mo ti ya wèrè àbí no no no mo understand. orí pé mo ti ń fa sìgá láti pàrònú rẹ mo dẹ̀ ti máa ń nàgílẹ̀ kankan òun ló ṣe wá bílíìfì ẹni pé orí mi ti yí òun sọ fẹ́mi pé o fẹ́ bùkún táìmì òun ṣe kíníkan kíníkan. anú iṣẹ́ titi wọn ni ẹ̀yin náà jẹ́ kó mọ ṣe yẹn. kò rí bẹ́ẹ̀ mọ́ kò dẹ̀ ní fẹ́ kẹ́ ro bẹ́ẹ̀ ṣe ro yẹn mọ́ gbogbo nǹkan tí Mrs. Bọ́lá ti tó ń try láti ṣe is for your own benefit ma kò ń ṣe pé anybody rò pé bóyá ẹ ní anything ní no kò rí bẹ́ẹ̀ mọ́. ẹ jẹ́ ń gbọ́dọ̀ jàre irú explanation ṣìwò lẹ́ ṣe fún mi o ò bá má gbé mi wá sọ́dọ̀ eléyìí o ò mọ̀nà psychiatric hospital kò gbé mi lọ o ò máa rò àbí yàbá níbi apá òsì yẹn má yẹn fà bá mi try irun nọ́ọ̀sẹ̀ lóyá ẹ bọ́lẹ̀ bọ́lẹ̀ nu mọ́tò mi jọ apá sílẹ̀ fún kọ́ bọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. ó jọ wọlé jọ bọ́lẹ̀ ah. ah, ah. ẹ bọ́lẹ̀ jọ. ẹ jẹ́ bá má yọ fóònù ẹ ó ṣe ọkọ mi ó ṣe mo dúpẹ́ olúwa máa wà pẹ̀lú ẹ ojú òní tiẹ̀ òní wówó tì ìwọ náà bá pàdé àbẹ̀kẹ́ ròyìn gbogbo ohun tó ṣe fún wọn mi ní wẹ́yìn méjèèjì ti lágbára ọlọ́run o ṣé ọkọ mi o ṣé o ṣé o ṣé ká dúró fún wa ọlọ́run ní ṣe gbogbo wa. Um, number one mo máa bẹ̀rẹ̀ wípé anytime tí mo bá ti ṣe anything fún àbẹ̀kẹ́ ẹ má máa dúró lọ́wọ́ mi ẹlẹ́ òkè mo sì máa ń sọ fún yín bọ̀rẹ̀ wọn máa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́. ọ̀pọ̀ ẹni tá ṣe lóore tí ò dúpẹ́ ni bí ọlọ́ṣà kó ni lẹ́rù ẹni ni bó bá dúpẹ́ orí àná wàá mi gbà ó máa jẹ á ó ṣe ọkọ mi ó tiẹ̀ tún sọ nǹkan kan pé owó skul pé gbogbo àwọn yòókù ti wọlé pé o dẹ̀ sọ pé o fẹ́ fún ní owó. nígbà tó wọ skul yẹn lọ́jọ́ sọ fún mi mo dẹ̀ ti fún díẹ̀ nínú ẹ̀ balance tó kù ni mo máa sáré ṣarajọ, mo máa fún ní òògùn and ọ̀sẹ̀ yìí náà lágbára Ọlọ́run, Ọlọ́run á ṣe lọ́sẹ̀ yìí. Èyí tí bá ti ṣe fún màámi, ara mi ni mo ṣe fún un. Olè ara olè ẹ̀mí ò ní jẹ́, ojú ò ní tì, ò ní dààmú, ò ní rálágbèédá, iṣẹ́ a máa tẹ̀síwájú. Níbo ló wá wà báyìí? Olè ara olè ẹ̀mí ò ní jẹ́. Ah, èmi náà ni mo rẹ̀ ránṣẹ́ o, èmi mo ránṣẹ́ o bóyá kò tẹsẹ̀ dúró yóò dé díẹ̀. mi nílè dúró ẹ kàn ní kó pè mí tó bá dé. ó dà máa ní kó pè é ó ṣé bàbá mi ó dàbọ̀ ó ṣé kó kílé o. Stała. Sister Wọlé, ẹ ti wá graduate ẹ̀ fa sìgá mú. Igbó lè fà. Ṣé ẹ mọ̀ smokers are to die? Nǹkan tẹ̀ ń ṣe yìí, ó máa damage àgọ́ ara yín. Ẹ́ Sista stop ẹ̀, mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ má bínú. Kí ló dé tó ṣe báyìí fún mi? Kí ló dé tó fẹ́ gba sọ́sọ́ máa bí ẹ̀sìn kan ṣoṣo tí mo rí? ìwọ náà mọ̀ pé nǹkan kan tó kù tí mo fi múra mi òun ni sìgá sìgá ò dẹ̀ tó nǹkan tó ń ṣe mí mọ́ ẹ jẹ́ kí n fa ilé ìtí bá fàǹsìn máa sún gbogbo nǹkan tí mo ń rò ìrònú yẹn á lọ for some period. síbẹ̀síbẹ̀ ó kún òkè ń rú káwá rú à ń lọ lílọ jẹun kò jẹ́ ká mọ ẹni tẹ́bi ń pa everybody ló ní problem ẹ̀ tó ń fa ṣọ́ọ̀bù tí yín tún kẹ́rí lẹ́gbẹ̀ẹ́ tẹlòmíì tẹ bá wá fi sìgá damage ara yín tẹ bà gbogbo àwọn organs ara yín jẹ́ tàdúrà yín bá wá gbà ẹ̀mí wo lẹ fẹ́ fi tọ́ àwọn ọmọ náà. ìgbà tí mi ò kúkú ni mo dúró bí ayé ṣe ìwọ rèé sì rìn bọ́lá tó inú ilé ọkọ ẹ̀ màlúù ti jáde wá ó fi àwọn ọmọ mẹ́ta sílẹ̀ ní tó bá délé wàá dé bá àwọn ọmọ ilé ẹjọ́ máa sọ̀rọ̀ ẹjọ́ máa ṣeré ókè tó bá ti lọ́ńsẹ̀ èmi àti ta lókun bíbà tí wọ́n ò bá wá bí tí yẹmí ò wá síbí báyìí gàdí tó tún pa mí lẹ́rìn tó mọ̀ pé náà torí ẹ̀ máa ń tú lẹ́ẹ̀kọ̀ọ̀kan awakọ̀ èmi nìkan nínú adúrú ilé ó ti gbàgbé pọ̀pọ̀ mi ti kàn nílẹ̀ lọ lórí ọ̀rọ̀ àìrọ́mọ bíi náà. sista ó kù kí n wówu káwa rọrùn ẹ máa tèkẹ́ easy ni ṣẹ́rí gbogbo eléyìí ó máa dá by the time tó mọ́gbọ́n bá máa dé gan damages tó máa ṣe ti máa pọ̀ lára yín ẹ jọ̀ọ́ please. tèmi náà máa yọ̀ ọ́ kíkún ṣe pé mi náà kì í lóyún mo máa ń lóyún tí n bá ti lóyún pẹ́rẹ́ báyìí kó tó pọ̀ṣù bí mélòó kan ṣe ló máa wálẹ̀ wọ̀ bí omi náà rà tèmi náà yé mi kó dẹ̀ máa wò ó ṣẹ́ràn ṣẹ́ràn wọn kó lẹ́ni tó ń ṣe fún un. Bọ́lá Títọ́ tí n bá sọ fún ẹ pé mo ti gbé wọn rí pé o máa ní bìlíìfù kí ló wá dé tẹ tọ́jú ọmọ yín tẹ̀jẹ̀ káráyé mọ̀ pé ti bímọ rí. kò dẹ̀ wá ṣẹ́jọ́ tèmi náà mo kúkú gbọ́ kúkú jù mo domi inú àgbàdànù ni kékeré báyìí ni mo wà nígbà tí mo bí ọmọ yẹn ni mo dẹ̀ fi gbé kalẹ̀ pé kémi náà lọ wá bí tèmi ṣe máa dá lọ. even at that kí ló dé tẹ̀ wá lọ síbi tẹ̀ gbé lẹ́sí. bọ́lá ti tó mo máa gbìyànjú mo wá ọmọ yìí lọ o. ẹ káàsán àǹtí o. ẹ káàsán ma. ẹ jọ mò ń béèrè bàbá kan nù lé yẹn wọ́n ń jẹ́ bàbá Wọnúọlá wọ́n ní ọmọ kékeré kan lọ́dọ̀ Àbẹ̀kẹ́ lórúkọ ẹ̀. bàbá Wọnúọlá Àbẹ̀kẹ́ ah, nínú ilé mi ò láì jẹ. Ah, ah, àbí ẹ mọ bàbá tí mò ń sọ ni bàbá Wọnúọlá là ń pè wọn òkè ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí bàbá Wọnúọlá fún pé bàbá yẹn bàbá mi ni èmi ni mò ń jẹ́ wọnọlá ọmọ mi wá ní àbẹ̀kẹ́ kékeré tó ń gbé lọ́dọ̀ wọn so inú bíbá ilá ń gbé. Ah, toró ti tó ọdún mélòó kan tèmi náà ti ń gbé nílé yìí mi ò dé ẹ́fà gborúkọ yẹn rí bóyá kò kì í ṣe ibi tẹ́ ń lọ nílé yìí bóyá kẹ lọ sí next street tàbí kẹ bèrè nílé kejì. ibi ìbàyìí ni ilé wa mi ṣe mistake ibà ah, ikọ́ ni number forty Taiwo <laughs> Taiwo street. ibi ìbàyìí náà ni. Ah, èmi náà mọ nǹkan tí mò ń sọ àǹtí inú ilé ilé mi náà gbé dàgbà ilé yìí náà bí mi sí ilé yìí mo bí àbẹ̀kẹ́ ọmọ mi sí mo mọ nǹkan tí mò ń sọ. next street ṣe bí ìbàyìí ni nọ́mbà forty mi ń ṣọmọdé mo mọ nǹkan tí mò ń sọ náà. mú mi bíbá iná ni but ó possible kí mix up one bìkan ẹ lọ sí next street kẹ lọ bèrè bẹ́ẹ̀. àbí ó ní orúkọ mìtàn dẹ́yìn tó wọ́n ni ṣe rí bàbá tí mò ń sọ yìí wọ́n kọlà wọn ò ga púpọ̀ ìyàwó wọn ga wọn lómi lára ọmọ yẹn ọmọbìnrin kékeré báyìí ni mi ò láì bí ẹsẹ̀ ìṣọmọdé mo mọ ibi tí mo gbé dàgbà inú ilé yìí náà mo bí ọmọ yìí sí ẹdẹlẹ ẹ bá mi hmm. béèrè lọ́wọ́ àwọn tó wà lẹ́yìn náà. mọ mi ṣẹlẹ̀ pé ó ní àwọn ẹni ìgbà mi tí ọba lọ òye ni wọn ti bẹmọ bóyá ní àjẹ ibi lọ ní oṣù because mi ò gbórúkọ ẹ bàbá àbẹ̀kẹ́. bàbá àbẹ̀kẹ́. Ah, mi ò gbọ́ rí. bàbá wọnú ńkọ́. mi ò gbórúkọ yẹn rí àtọ. ibà yìí ni flat tọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ni èmi nìkan ni mo ló wá fẹ́ wá bàbá yìí sí ọlọ́run ẹ pẹ̀lú ọmọ mi ah, ẹ ṣe. kí lẹ wí. kódà mo tún pààrà abẹ lẹ́ẹ̀mejì ilé tí mo ti ṣe kékeré bàbá mi ti kó kúrò ńbẹ ìyàwó wọn gùn sí bẹ́ẹ̀ mọ̀ bí mi ṣe rọ́mọ mọ́ nìyẹn ẹ kàn máa rí mi pé mò ń ka pépà mò ń wo íńtánẹ́ẹ̀tì lójoojúmọ́ ni ọmọ yìí ni mò ń wá bóyá màá ti rí bóyá màá ti rí traces bóyá ó ti lè ní nǹkan kan tó máa publish sínú pépà àbí màá rí online pé ọmọ kan Jábẹ̀kẹ́ o gbogbo Facebook pátápátá ni mo ti search gbogbo orúkọ tó ń Jábẹ̀kẹ́ ibẹ̀ pátápátá ni mo ti wò àmọ́ mo ti mi ò dámọ̀ ah! kí ni mò ń wá. Sister Wọmi. you will, òwe, òwe lẹ́ṣin ọ̀rọ̀. Ọ̀rọ̀ tó bá mẹ́rin rẹ̀ kú. Mo ti ka pépà débi wípé mi ì tí ì rírú pépà náà tó wà lórí vendor tí mi máa ti kà. Mi ò mà torí ẹ̀rọ ọmọ yìí. Mo ti search internet for many years. Mi ò rí ọmọ yìí o. Mo ti wà wà wà. Ṣé ọmọ tí mi ti ẹ̀dá mọ̀? Sister Wọmi ẹ jẹ́ ká tiẹ̀ ṣe kọ́kọ́ fi gbogbo ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì online lẹ́nu ẹ jẹ́ ká go physical èmi fi òpè máa padà lọ sílé yín yẹn ni. ibi tí mo ti lọ tán ní bàbá mi ti kó kúrò mbẹ. bẹ́ẹ̀ni ẹ máa tún padà lọ bóyá ìsìn tẹ bá padà lọ lẹ máa rẹni tó mọ ibi táwọn dáàdi yín kó lọ àbí nǹkan kan ń pa wọn. àmọ́ ẹ̀yin gan bùkún o báwo lẹ ṣe ní nọ́mbà èèyàn kọ̀ọ̀kan láì ṣàkódáyà. mo ti try kó lè yé kódà níbi tí mo try nípa ọ̀rọ̀ ọmọ ìdí mo lọ sí báà kan lọ́jọ́ kan ṣó rántí báà ta lọ yẹn àwọn ladies tán jókòó síbi ẹ̀yìn yẹn èyí tán ń pè lábẹ́kẹ́ abẹ́kẹ́ abẹ́kẹ́ yẹn mo máa gbé kan lára àwọn ọmọ yẹn wálé. ẹ gẹ̀yìn wálé ẹ̀ lẹ́sùn gbọ́dọ̀ fún mi. tí n bá sọ fún ẹ mo mọ̀ pé wàá bínú mo gbé délé o. so ẹ kàn ń he abẹ́kẹ́ kiri ẹ̀ ń gbé wálé ni. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ó ti gbàgbé pé wàá kú wa láwọn nǹkan oṣù odindi ọmọ la máa ń sọ yìí ṣé tó bá ti wáyé pé bí mo ṣe gbé yẹn délé ó wá lọ jábẹ̀kẹ̀ tèmi tí mò ń wá inú ìdùnnú lẹ máa bá mi lé nínà. báwo lè ṣe wá mọ̀ pé ìtẹ̀gbé last year kì í ṣe tiyín. àbẹ̀kẹ́ tá a máa gbé wálé yẹn ó má dàbí ẹni pé kò ń ṣàbẹ̀kẹ́ kankan àbẹ̀kẹ́ fíàfíà ni à ń sọ hey báyìí ṣe ló ń sọ w. bẹ̀kẹ́ yẹn lè work a máa lọ sílé yín ni. káyé mi lè ṣèṣó rere ọ̀rọ̀ ayé mi kò lè yéèyàn kankan ìwọ nìkan lọ̀rọ̀ mi yé ibi tí bàtà ń gbé mi lẹ́sẹ̀ o. abẹ́kẹ́bẹ́kẹ́. ah mama di mama abẹ́kẹ́bẹ́kẹ́ mama di mama how you dey. i dey gallant mama wetin dey sup na ah ah mama mama filẹ̀ inú mi ti dùn bí ah, àwọn náà fẹ́ ah. mọ̀ pé yàn dáadáa. wàhálà ṣọ́ bẹ́ẹ̀ sí i máàmá bílẹ̀. abẹ́kẹ́ púpọ̀ ló ṣe wá ṣe bẹ́yìn kí ló dé tó ṣe sá kúrò nílé tó wá da girama sí wàhálà ó kúrò nílé ò jẹ́ kí girama mọ̀ bí tọ́ lọ. ẹ ó dànà abẹ́kẹ́. wetin be grandma wetin wetin happen mama wetin happen i no sabi dis thing. as kí ló dé tó kúrò lọ́dọ̀ àwọn girama tó ń tọ́jú ẹ̀ ọjọ́ wo gan ló ti rí grandpa last. grandpa for where. wetin be grandma and grandpa. àwa mọ nǹkan tá à ń sọ grandpa àti grandma tó ń tọ́jú ẹ̀ gangan kí ló dé tó kúrò lọ́dọ̀ wọn wá sí bíbá. see eh make una just stop all this drama i no like am because as you see me so i no sabi all this time story wey una dey tell me grandpa grandma this that i, I no understand. ṣé pé orúkọ ẹ ò kì í ṣe àbẹ̀kẹ́. àtọ̀ abiona sẹ́wọ̀n. ìbò promotion ló ti wá oh okay so my team say abi abeke my name no be abeke oh. my whole name na say. i i carry myself carry body jackpot for my side come lagos come hustle i no be abeke abeg make una no give me this kind story all those things wey una dey talk since morning eh, village grandpa grandma abeg i no get mama i no get papa i no get anybody. abeke me i understand why you dey pre ten d. ah ṣé tí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn real identity ṣùgbọ́n má wọrí ìwọ náà mọ ẹni tó jókòó yìí kó máa tọ́jú ẹ dáadáa ìwọ kan san nǹkan tó ṣe bínú kò ń lé adé ẹ parí àmọ́ ẹ padà lọ bá girama everything adé wa settled. tó bá tiẹ̀ jẹ́ pé ṣe ìtì wọ̀ ẹ́ lára ó kúkú mọ̀ pé màá tọ́jú ẹ̀ ìwọ jẹ́wọ́ fún wa pé ọmọ bíi báyìí báyìí ni ẹ ká mọ nǹkan tá a fẹ́ ṣe. mama abeg no dey bring that this kind thing for me again again no dey bring am at all as i see you i don dey happy say oya oh, mama don come I don't like am, Mama, beg. I don't like am. I can't really share. You know, they tell me another story. They tell me, say, eh, grandpa, grandma, village, this one, that one, this one. Even this madam where you carry, you can't sell. I don't even understand you now. I beg, make you no call my number again. No call me, no find me. I no be abeke. I don't know say. Na simple thing. I be mọ sẹ. ní sùúrù ṣo ti wá ń bínú ni. ó ń bínú o mama no call me again forget that one park well tó mọ́ lọ́nà ọ̀sẹ̀ lòún jẹ́ dẹ́ ń pariwo àbẹ̀tẹ̀. ṣé bí mo sọ fún ẹ tí n bá jẹ́ kápá vincent àdàbẹ̀ ni pé mo ń parọ́ mo sọ fún ẹ pé ọ̀tọ̀ ni nǹkan tí mo bá sọ ọ̀tọ̀ ni tó ń wí ṣé gbogbo ogun tó ń wí sìn òun ló ní ọ̀nà ọ̀sẹ̀ lórúkọ òun báyìí sìn kí la fẹ́ ṣe ń sìn. má ṣáà tíra mo bí wọ́n parọ́ ni ọlọ́run ṣàánú wa lọ́wọ́ àwọn ọmọ. these people I don't even understand. You just follow me talk nonsense. That one they talk about one kind village, grandpa, so, so. I don't know. I don't know for them. She call them down, Call they talk say she they find one kind abeke. No, Aboke no be my real name. Na no na. I don't say you no be Abeke na. You for me say you pay me this na they wan give you. You don't know. Oh na so dem dey dash person motor ah, these ah, ah. ones wey no fit give person show man. Um, madam twenty thousand lele. mo mọ̀ pé twenty bill ló wà ń bẹ̀. dísù tẹ́ ní kẹrin aláàárọ̀ mo ti ra yẹn so yìí tẹ́ ní pé kí n lọ rà á lẹ̀ fún tìmọ́tò náà pé bóyá ẹ̀lì fẹ́ ṣe n ṣàtẹ̀rẹ̀ everything so twenty k tẹ́ wá fún mi lélẹ̀. mo fún ẹni kó lọ fi ṣe fàájì rẹ. ẹ kọ́ mi di madam. mo fún ẹ ní owó yẹn kó lọ fi ṣe fàájì ara ẹ. ní twenty bay. kí n lọ fi twenty bay ṣe fàájì. ìkọlọ́ máa jáde mi kẹ madam fifteen k gangan ni salary mi last week ẹ sì fún mi salary ẹ tún wá wò pé lẹ́nìí kí n kàn gba twenty bay kí n kàn lọ ná twenty. kí ló dé tó wọ uniform gan-an. ẹ bẹ́ẹ̀ ṣe pè mí yẹn ni mò ń try láti dress ni mi ì dẹ̀ fẹ́ máa pẹ́ lórí kọ́ mo ṣe sáré báyìí báyìí. ẹyin retí o fẹ́ wá kó lọ́nà náà òun ló ti dé báyìí hmm. àbí ìdùnnú tíwọ náà bá lára mi yóò láìkẹ́ lé mi. kọ́lọ́ ń ṣàánú wa àbí kí a máa mú nǹkan mú nǹkan. kí ló mean ṣé ìtí mò ń mú yìí náà dà ní. Ah, ó dà àbò fẹ́ kí n ṣáná sílẹ̀. Ah! ẹ má bìyẹn má bìyẹn. ẹ mọ̀ pé ṣe rí sìgá yẹn nígbà tí Ṣàngó máa lọ Ṣàngó olùkóso àyáná àkàtà yẹ́rìyẹ́rì nígbà táwọn máa fi ilé ayé ilẹ̀ so gbogbo àwọn ọmọ tán wá fi ilẹ̀ náà máa ń fa ilé. Ṣàngó lèmi náà nìyẹn o. àìrọ ah, mi ò ní gbọ́dọ̀ ẹgbẹ́ rẹ rárá. gaji mo fún ọ lọ fi ṣe fàájì. mo mú orílẹ̀ àfiṣẹ́ tó padà mọ̀ ẹ fún mi ní bẹ́ẹ̀ ọlọ́run àbá mi dùn yín nínú. àmín. ṣe rí bẹ́ẹ̀ fún mi lówó ọlọ́run àbá mi fún yín lówó. àmín. Ah, ṣe rí oore tí ò kọ́ mọ̀ nítorí mi bìlíìfẹ̀ ẹ tí ó dá sẹ́ni ọlọ́run àbá mi ṣe fún yín àmì ẹ fún mi ní ah, ah. twenty bíi ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń fún ẹ lówó ni ọlọ́run àbá mi fún yín ní bẹ́ẹ̀lì o. <laughs> ìyàwó ẹ ń kọ́. Ah, ìyàwó mi wà. ṣó ti bẹ̀rẹ̀ antinanta. kò tí ì bẹ̀rẹ̀ because máa ń ló bẹ̀rẹ̀ irọ́ ni because last week èmi àti ẹjọ́ ń discuss ẹ̀ ìgbà ó ní o máa lọ fún antinanta ó wá ní antinanta wọ́n ti postpone ẹ̀ láti last week mìíràn wọ́n ti postpone ẹ̀. gàjí o ti ń parọ́ wọn kì í postpone antinanta ìgbà tẹ bá mú owó yín débẹ̀ báyìí ní ọmọ rẹ́gísítà yín hmm. àbá ọ̀nà ìwà postpone tọ̀dọ̀ yín á jẹ́ pé ò tí ì fún lówó ni. mi ò tí ì fún ọ máa ń mọ bá ṣe máa ṣe. ẹ mo ti mọ nǹkan tó ń ṣe ó yà sọ fún pé kó wá rí mi o ní ìdá tí yọnu owó ilé. kí n tún má yọnu ẹ. mo máa fún lówó kó lọ rí rẹ́gísítà. ibi tẹ ti máa rówó ìlàlẹ ẹ̀rọ ọlọ́àbẹ̀ yìí náà. Ah, ah. Ah, club ni bó ṣe wà yìí pé mo kàn fẹ́ ṣe fàájì twenty bay yìí ibi àìtẹ̀gbọ́n náà máa fi mí sí o. lóòótọ́. àwọn máa gbé ṣíṣà gan síwájú mi. àtàyọ̀ ah, ah. ah, máa máa blow. gají o eh? gají o ó yá join mi ọkọ lọ sínú fridge kí wọn náà lọ ṣe fàájì rẹ. kí n tún lọ mú nǹkan nu fridge bàdà. ó yá lọ kó dọ̀tí ojú à lọ ṣe fàájì àsìkò táwa lé ní àsìkò gbádùn ni. bẹ́ẹ̀ ṣe ní kí n tún lọ mú nǹkan nu fridge ọlọ́run àtúndí kẹ́yìn náà lọ mú nǹkan lágbára ọlọ́run. àmín. mo dúpẹ́ o madam mo really appreciate god bless you. Gaji o. màá ní kíyàwó mi rí i gbàtẹ́dẹ̀ tí ní kó má gbanú ilé màá kò yẹ yín. Eh ẹ ṣe mo god bless you madam gajigaji ah, ọkùnrin ni gajigaji ah, ah. lọ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ léṣe bí tó lọ yẹn ni o. ọba ọlọ́run kárẹ̀ wa pẹ̀lú ẹ̀bùn àyà wọn já kó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi ó ti ní mi ò ní kú kékeré alábísúgbà. gaji. yes. <laughs> filẹ̀ filẹ̀ filẹ̀ ah, má ti mo mọ̀ mọ̀ filẹ̀ filẹ̀. báwo ló máa ṣí géètì rẹ̀ àní kò ṣe ọ̀. irú pátá òun nìyẹn. ó wà lára ẹ ó wà lára ẹ mi tí mo ṣí géètì rẹ̀ ṣé mi mọ mínítì mo yẹ ṣe ni kí ló ń ṣe ẹ́. Ah. gàjí kí ló ń ṣẹlẹ̀ sí ẹ láàárọ̀ lọ. gàjí kí ìtumọ̀ ogbélé tó ṣí géètì lẹ̀ ṣùgbọ́n kó lè wọlé. ó oh, wọ̀t ó lè ṣe oní nọ́mbà wọn pé wọ́n pé kọ́ máa bọ̀ wọ́n á kólé pé mo ti ṣí géètì lẹ̀ kò kàn rí dán kò kàn rà kò rí fíìmù èmi èmi èmi mi ò sá fún wọn rí <laughs> èmi gbàgbé o kí ló ń ṣe é ṣùgbọ́n ní pẹ̀lú àwọn nǹkan tó béèrè màá máa fún ẹ ní ánsà ẹ lẹ́yọ kọ̀ọ̀kan good ó ní kí ló dé tí mo ṣe ṣúgẹ́ẹ̀tì rẹ̀ mo mọ̀ mọ̀ ṣúgẹ́ẹ̀tì yẹn lẹ́nu ṣé o gbọ́ orin tí <laughs> wasba sọ ni ó bá ti gbé gẹ̀ẹ́dá kí lolúwa ẹ̀ tó ń tó ń. Oh, menos, oh, ala alabisunga <laughs> mudap hmm. yeah. òfin kásẹ̀ ọ̀tún kásẹ̀ òsì sílẹ̀ sórí mọ́tò màdámà bí. so mi ní wàhálà kankan ṣe mọ́tò gbọ́dọ̀ ti gbèjà mi jà. níṣòro ah mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀. all right. tí madam bá ti ṣe ẹ́ mo máa fẹ́ kó sọ fún mi because ó ṣí géètì lẹ̀ ó mú O ó jókòó sórí tó bá ti ṣe ló máa ń ṣe gbúra dáadáa yẹn tell me kí lọ ṣe fún ẹ kí n bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. ah ó yẹ kó sọ dáadáa wà á ní mo gbé ẹsẹ̀ òsì lé mọ́tò mo wá gbé kinní dání mo wá ń ju ẹsẹ̀ mi báyìí <laughs> bí àgbẹ̀ ẹlẹ́kùn. wàláì madam nice gan madam dájú madam madam madam is a nicer tí wọn kò tí wọn bá ti nice jù owó gbọ́dọ̀ fi nǹkan síwájú ẹ nicer madam nice kù. Cool torí ẹni tó ń jẹ́ nice gangan kọ́ ló yẹ kó máa jórúkọ ẹ̀ madam ló yẹ kó máa jẹ́ nice àní madam kan dédé pè mí ni gají mo ní ma gají mo ní ma gají mo ní ma ọlẹ́mi ló mo pè ẹ́ mo ní mi ò rántí kà nítorí pọ́kàn mi ò sí mbẹ̀ wọ́n bá ní sílẹ̀kùn ń bá sílẹ̀kùn wọ́n bá ní kí n wọ ẹ́ wọlé kẹ̀ tí wọ́n pín mo kàn dẹ̀ ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mi ò lè wọlé o wọlé jàre nítorí pé mo rí kí n mú nǹkan kí n mú nǹkan èmi kàn wò pé wẹ́ kí n kàn mú ilé àti bàbá Fúsá <laughs> mo ṣáà fún yẹn mo rà á fi yẹn ó fọ́ fún mi. Ah, Gaji ọkùnrin mẹ́ta àtàbọ̀ ni. ìtura rẹ̀ ń sìn. sori wípé ẹ̀yin onísùúrù lọ́lọ́ máa wà. bẹ́ẹ̀ tí máa sọ fún ẹgbẹ́ yẹn kò ṣe sùúrù pẹ̀lú madam èèyàn dáadáa ni wọ́n ṣe sùúrù pẹ̀lú wọn wàá máa ní rárá o wàá máa kín ṣé wọn náà ti rí sí. so tó wá rí ibi tó wá burú sí jù tó dùn mọ́ mi nínú jù mo ìwà yìí mo ìwà yìí mo ìwà yìí ah tọ́lọ́ bá fún mi lórí ọ̀fẹ́ dáadáa gbogbo àwọn ọmọ ní búrẹ́dì àdúgbò ìrógò wọ́n wọ́n ti kẹ́ràn <laughs> màmá nà wọ́n jù màmá nà wọ́n nà kùnà ni so gbogbo àwọn ọmọ ní búrẹ́dì àdúgbò wa ti rógò báyìí o àwọn ẹlẹ́wà gan yìí màmá nà wọ́n bíi wèrè ni màmá nà wọ́n àná ànàgbó kìtì wọnú ilé lọ ni o bẹ́ẹ̀ ni so ti bí nsìn wọ́n ní pé jíjẹ mímu ẹ̀ ó fẹ́ lọ broda nata ni everything pé kàṣà kì má bọ́dàṣà kì má wọ̀rì agbára àwọn gbé òun ló fa enjoyment mi wà. Eh, oh, yes ma. wọ́n ní kò wá gba nǹkan tọ̀dọ̀ tiẹ̀ ní kò sí rèrè ọmọ kàtà òrojú ẹ̀ òrojú ẹ̀ bí ojú ojú ojú ojú eku. get information kankan. jẹ́ kí n wo àwọn àbẹ̀kẹ́ tó ti rí mi. mi mọ̀ bóyá òun ni àbọ̀ òun. ọmọ tí mo ti rí látìgbà tó wà bóyá ọmọ wọn yìí ẹ ṣọmọ yẹn gan ti pé wọn yìí ẹ tí mo fi gbélé kó i pé wọn yìí ẹ mo dẹ̀ ti try gbogbo agbára mi láti rí ọmọ yìí hope kan tí mo mà ní rèé ẹ́ báwo mo ṣe fẹ́ ṣe báyìí mo ti ka pépà títí títí mi ò rọmọ yìí ẹ́ mo ti search gbogbo internet bóyá màá ti rí any vital information about her gbogbo ẹ̀ náà mi ò rí anything kí n mo fẹ́ ṣe báyìí. láti lè sọ wípé ẹni tí ẹ mójú ẹ kẹwàá máa wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ kò fọ́ pé òkè bóyá orúkọ yẹn máa wá báwo la ẹ mọ̀ it's a big stress. ẹ ẹ bí díẹ̀ kò sí bá fẹ́ dà so èmi ò bá ní pé kẹkàn try láti you know, get a picture tẹ bá get a picture èmi ò bá ṣe search fún sìn tẹ bá ti mú díẹ̀ àkọ́ máa wá a máa wá ẹ ṣáàyè àbẹ̀kẹ́ ló pọ̀n lẹ̀ ẹni ò àbẹ̀kẹ́ ṣógúnlẹ̀ lélẹ̀ àbẹ̀kẹ́ tó lélẹ̀ àbẹ̀kẹ́ kẹ́hìndé ẹni ò olúmídé àbẹ̀kẹ́ oríṣiríṣi ó pọ̀ bíbá àmọ́ ìta fẹ́ mú. Ah. kí ló ń ṣe ẹ mò ń bẹ sọ̀rọ̀ ń pì kọ́ kí ló ń ṣe ẹ náà ṣé kọ́ yẹn wá important ju nǹkan tí mò ń wá lọ ni ṣé nǹkan tó ṣe fún mi ò wá important ju kọ́ tó ń pì lọ ni òun wá nǹkan tó ní ṣe pẹ̀lú life mi ó dẹ̀ ń fi mí pì kọ́ ṣé tó pè ẹyẹ ló sọ sálárì fún ẹni kí lè tẹ má ṣe báyìí ná mo ti ní mi fẹ́ bínú lẹ́yìn àfìgbà tó jẹ́ kí n bínú kí ni problem ẹ ná. kí ló ṣe ah, kí ló ṣe kí ló dé èlò ni fóònù èlò ni ìwọ gan má ṣe kọ́ ló ṣe fún mi jọ mo bá sọ̀rọ̀ ó fi mí pìkọ́ ọwọ́ ẹ̀ ń gbọ̀n ọwọ́ ẹ̀ ń gbọ̀n mi ìdẹ̀ láìkẹ́ ọwọ́ ẹ̀ ń gbọ̀n ó máa bí mi nínú o ó máa bí mi nínú o dẹ̀ sí bí mi nínú already. ara nǹkan tí mo máa sọ lílé yòó màmí ara nǹkan tí mo máa sọ lílé yòó pé ìgbẹ́kẹ̀lé èèyàn báyìí asán ni òun ni mo ti ń dry number ẹ̀ ń sìn kò lọ tẹ́lẹ̀ ìgbà tuntun lọ ń sìn kò pick call láti fi máa ṣe báyìí yẹmi ò pick call mi. àbẹ̀kẹ́ a ní kó máa ṣe sùúrù gbogbo nǹkan ń fẹ́ sùúrù ohun tí ò gbé ò lè mọ ohun tó ṣẹlẹ̀ bóyá ó bísí ni ò ṣe tí ì gbé ni o bóyá ó fi fóònù ó ṣàjì ẹ̀ kò sí nítòsí ibẹ̀ ni ò mọ ohun tó ṣẹlẹ̀ tuntun pè tuntun pè máa try ẹ̀ ìgbà míì gan fóònù a máa ríngì kò ní dọ́dọ̀ ẹni tẹ́ ń pè nẹ́tíwọ̀kì nìyẹn. ah sumi àbí kí wọ́n ní kí mo gbé nípa ẹ̀ ah. sílẹ̀kùn. Jọ́ọ̀nì. Ṣé ti pé tí mo ti ń kanlẹ̀ ẹ ká sùn? Ìgbà tí mi tí mi bá ká sàn kan, wọ́n ń di ẹ̀. Ẹ má bínú, mo ti kanlẹ̀ gbogbo owó tí mi. O o o láyà gan o, o fẹ́ stupid ni. Nǹkan tó ti pé mo ti ń kàn gbá wọn, ó dà pé mo gbọ́ pẹ́sọpẹ́ wà ní tọ́lẹ̀ tó sọ́n. Kí n tiẹ̀ pẹ̀lú yẹn? Kí n tiẹ̀? O tún ru ẹnu sìn, ṣo fẹ́ tẹ Mario Spirit jọ̀ kó fọwọ́ mi kọjá kó lè lọ kó ẹ̀rù tó jí bí wá kó. Idiot kí ni. ṣe fẹ́ kiss mi yẹn gbọ́dọ̀ à. kí ṣe ẹnu burúkú tó ń sábẹ́ ìdíje ìjà ẹnu náà dà. ẹnì kan máa gbọ́ ṣé mo ah, ah, ẹran máa tì mí. kí ló ṣẹlẹ̀. ẹ máa rọra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàn jẹ́ ṣe ń tì mí ẹ̀ ń tì mí bẹ́ẹ̀ yẹn tí bá lọ ṣubú tí mo gba bẹ̀ lọ ń kọ. àjẹbí wà ló mọ ibi tó ń lọ ó dàbọ̀ kí wàá tẹ̀mí kò sí tó kàn mí. mo fẹ́ rí bọ́dà Yẹmí ni. láti bo tí wọ́n fún ẹ lápọ́ìntmẹ́ǹtì. wọ́n fún mi ní àwọn náà júwèé bíbá ẹ̀ fún mi. ṣé tó bá máa rí yàn wọ́n sọ fún ẹni pé èní ìjọjọ friday àbọ̀jọ thursday ta máa ń ṣètọrẹ àánú bí. mo mọrú yín ni ẹ ń jù báyìí lọ́tọ́ máa ń de bẹ́ẹ̀tì mọ́ lára ìyẹn dẹ́ gbọ́dọ̀ wà vigilant. àwọn ọmọ ẹ calm down. I don't know. mi ò ṣe oníbàárà báwo ṣe mo do oníbàárà ni. Ah, bẹ́ẹ̀ ṣe máa ríre wọ́n á de bẹ́ẹ̀tì wọ́n á ní kẹ́ lọ blow gbogbo country mi ò dẹ̀ fẹ́ rú ẹ̀ wọn bẹ́ẹ̀ máa ní sùúrù náà àgbàlagbà nìyí àgbàlagbà máa ní sùúrù mo wá rí yàn bíbá yìí ni. ta ló wá rí òun. bọ̀dá yẹmi. bọ̀dá yẹmi ẹ̀ wo o ní appointment pẹ̀lú wọn. bẹ́ẹ̀ àwọn náà fún mi ládírẹ́sì. lọ fún ẹ ládírẹ́sì o wọn ò sọ appointment fún ẹ ìwọ ṣe bá ara yín ni. kí má ṣe báyìí náà. kí má ṣe kí ni bọ́ọ̀ tajà rẹ fún owó pé àwọn ẹ̀ ń jù báyìí náà lọ tó máa ń de kíní mọ́ tó ń de bẹ́ẹ̀tì mọ́ lára. gàjí kí ló dé kí ló fariwo. bẹ́ẹ̀ àwọn oníbàárà ni ìgbà tó dẹ̀ dì mú sọ nígbà Thursday and Friday la máa ń pín nǹkan pé kó má wọrí mo ti má mo ń béèrè bọ́dá yẹmí ni. yẹmí that's your bill. yes. mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ránṣẹ́ sí ni o kí ló fẹ́ látọwọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀. àwọn ló ń fún mi lápọ̀ìmẹ́ǹt. èmi ti fẹ́ máa lọ́n tèmi o. ah i know wọ́n ti pé every time ẹ bá ti wá bíbá ẹ máa kánjú lọ bí iṣẹ́ every time every time ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mo gbọ́njẹ kaná náà àní ní mo torí tí mo ṣe lọ gbọ́njẹ kaná. màmá jẹ́ ẹ lọ́jọ́ mi mo ti pẹ́ already look at the time. Ah ẹ wò kí wọ́n gbé bá yín ni o ẹ jẹ́ gbé wá bá yín ẹ kúkú fún wa ládírẹ́sì bí tẹ́ ń ṣiṣẹ́ nǹkan mọ̀ bí tẹ́ ń ṣiṣẹ́ èèyàn ti ẹ̀ kọjá ní wájú ilé ọba kéèyàn má lè yà pé kábíyèsí o àmọ́ kí ni àbẹ́fẹ́ fún wa ládírẹ́sì. ìfẹ́ àwọn mi ṣe ni. àṣẹ mi ló wá fi ṣe yìí nílẹ̀ ni. Okay, that's not a problem. I'll send it to you. Okay. My effect there. Yeah. My effect might change my. No problem. So you can come anytime. My can I go now? You can. Thank you. Oh, that's my girl. Be a good girl, yeah. Bewa kiwa. Ejesi. Bó ṣe wà lè dúró dè torí kò lè pẹ́ kó tó dé. Màmá dúró mà fún mi náà. Má jókòó síbẹ̀. Ibẹ̀ ìta ń bíbẹ̀. Ẹ mọ̀ pé ọmọ ìmọ̀ pé èèyàn wà ní ẹ̀rọ ẹlẹ́gbẹ̀ẹ́ sá. Má fọwọ́ kàn mí bẹ́yẹn jù. Ilé ti kún o, lọ́rọ̀ oníkó wá dúró tí ẹ̀ ń sẹ́. Ẹ ṣe máa. Àfẹ́ hẹ̀pù ẹ̀ sọ, ó tún lera. ṣó wá rí forty k yìí mo fẹ́ kó lọ fi ra fóònù ẹ̀. má sọ fún mi pé o fẹ́ o mo gbọ́ ń gbà tọmọ yẹn ń sọ pé fóònù ẹ ti bàjẹ́ ìwọ náà dẹ̀ sọ fún pé fóònù ẹ ti bàjẹ́ èmi dẹ̀ mọ̀ pé mi ni mo fọ́ fóònù ẹ. Ah, no no no no no no ah ah sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi. no no no ah ah just take it owó àtìjẹ́lẹ̀ lọ́lọ́ mi gbàjọ́. Oh, thank you ma. <laughs> thank you ọlọ́run túbọ̀ máa wà pẹ̀lú ìlú àmín àdáwọ́ lé ní àmà ìlọrí sí i. jésù. ní tó ń dùn kò ní bàjẹ́ o. àmín. agbára ọlọ òkè òkè báyìí lọ́wọ́ ni àmà rẹ̀. àmín. Ah, madam ẹ ẹ múnú mi dùn lọ́sàn yìí <laughs> ẹ jẹ́ kí n lọ bá kí lọ. anytime tọmọ yẹn bá ti wá need anything i repeat anything tọmọ yẹn bá ti fẹ́ ṣáà máa sọ fún mi kí n máa fún ẹ má jẹ́ kó lack anything jọ nítorí ọlọ́run Ah, ẹ ṣe gan ni. kò tọpẹ́ kò tọpẹ́ madam ẹgbẹ́ kí ni lọ́dà lóhùn. lọ́dà lóhùn lọ́dà lóhùn. ẹ ṣe gan. ok the sun come. ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni o máa mi ẹ̀bùn bí mo ṣe bí àláti ó dẹ̀ wọ́n da omi tútù wọ́n dà lé mi lórí ni ara mi kàn ṣe pẹ̀sẹ̀. ah inú mi dùn inú mi dùn cause mi ti expect olúwa ah. nígbà tí mo sọ fún ẹ wípé sùúrù ni gbogbo nǹkan mo ní ẹnu mi tí bá fi gbóbi fún olùbàjẹ́ àmọ́ tí bá fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó máa gbọ́ mo ní ṣe sùúrù sùúrù tí wàá rí wípé sùúrù ló dáa gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé yìí èèyàn gbọ́dọ̀ máa fi sùúrù ṣe ni téèyàn bá ṣe sùúrù á rí rè bẹ̀jẹ̀ sori pé sùúrù lérè báyìí ó jèrè bọ́ọ̀bù báyìí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ọ̀ṣọ́ kí wá ní ìgbésẹ̀ tó kù tá a fẹ́ gbé báyìí. well màá kọ́kọ́ lọ sanwó school mi ná and after that um, landlord ibi tí mo fẹ́ gbalẹ̀ sí yẹn ti ní kí n kó part payment wa so màá san yẹn tẹ̀ máa ra àwọn other few things tí n bá need in school and èmi náà ti gbowó àjọ tí mo fẹ́. ẹ ti kó àjọ yín. ẹ ti kájọ wàá kó fún ẹ àwọn ó fẹ́ oúnjẹ ó fẹ́ ra àwọn nǹkan nílò bóyá tíì ni nǹkan kò tó máa wúlò fún ẹ. ṣí ẹ pé àwọn olùrànṣẹ́ olùrànṣẹ́ olùrànṣẹ́ wílé tètè ṣe ṣé ti oúnjẹ ni. mo ti sóúnjẹ o. bá ah, ní kí n ṣe best food yín fún ilé mi. Eh, eh, eh, ìdí mi yìí ṣe fún ẹ yìí ìdí kò yẹ kí n lọ. sẹ́yìn ah, bá ń gẹṣin nínú mi lé mi ọ̀lẹ́kùnrin kọ̀ọ̀sì. Yẹmí jọ ọmọ tó wẹ wá yẹn kí lorúkọ ẹ̀ àti pé báwo ló ṣe jẹ́ sí ẹ. Ìbídàpọ̀ Àbẹ̀kẹ́. Ìbídàpọ̀ Àbẹ̀kẹ́. Is that her name? Yeah, that's her name ma. Um, she used to be my my school daughter when I was in SS3. Um, she was in GSS2 then. Anything for body in school èmi náà ni mo máa ń bá ṣe ló máa ń bá fún help and all that so and she is a very good girl she likes me yeah and I like her too and eh, I like her so so much because she is very very respectful. Um, so. ṣé ọmọ ìbídàpọ̀ àbẹ̀kẹ́yìn ṣóṣì níyà àti bàbá. Hmm, ó sì níyà ó sì níyà bàtí uh, bàbá yìí wà ṣọ́ọ̀rọ̀ ẹ̀rọ mi ṣọmọ abẹ́rẹ́ ìjọba ọmọ náà bí financial boy àwọn ọmọ tẹ̀lé tó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyẹn ń bẹ̀ fi wọ ọ́ kó o bá ti wá ní bó ṣe máa ń ní ìdí kan nìyẹn tó máa ń bá mi mo dẹ̀ máa ń ṣe fún you know I'm more or less like uh, a godfather. lẹ́yìn orúkọ tẹ́ ń pè ó mọ̀ bóyá ó tún lórúkọ míì tán máa ń pè bóyá nílé àbí ẹ̀yìn ọ̀rẹ́ tó jẹ́ bí orúkọ mi ṣàtó yàtọ̀ sáwọn orúkọ yẹn. tó wà tó yẹ pé àwọn ìlú orílẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé girama nìkan ló máa ń pè mí lórúkọ yẹn àtàwọn tó bá súnmọ́ wa pẹ́kípẹ́kí which is wọn lọ́la. nínú orúkọ olójúdà tó mú dàpọ̀ àbẹ̀kẹ́ àti ìgbédàpọ̀ lè mímọ́ wọn lọ́la ẹ̀ mi ò gbórí ló máa kọ́ sẹ́yìn ṣé lára orúkọ àbísọ̀rọ̀ ni àbí because mi gbọ́ kí wọ́n pè é this is my first time of it. Ah. grandma ló máa lè dáhùn ìbéèrè yẹn o. bẹ́ẹ̀ ni àwa la lè dáhùn sí àbẹ̀kẹ́ ìbídàpọ̀ olúwa ṣeun fún mi ṣé bórúkọ ta sọ nìyẹn àmọ́ nígbà tí wọ́n rìn lọ bí orí tó sọ́ngì tá àmọ́ tó gbà lọ la ṣe fi wọnú ọlá kún orúkọ ẹ̀ ká bàa lè máa rántí ẹ ká má gbàgbé ẹ ìwọ tó bá ń pa abiyamọ ìwọ náà máa máa dáhùn pa abiyamọ ni wọ ìwọ yóò kì í ṣe abiyamọ abiyagbà ni ẹ ìwọ tó gbé ọmọ lẹ láti kékeré o mọ bó ṣe ń jẹ o mọ bó ṣe ń mu o mọ bó ṣe rí o mọ ohun tó ń wọ ẹ ìwọ náà wá ló fẹ́ bá wọn jèrè ọmọ sọ fún mi ṣé o lè sọ bẹ́ẹ̀. màámi ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ sí mi gbogbo ẹbí tẹ bá dá mi pátápátá gbogbo ẹ ló bá mi lára mu máa fi ṣoṣù máa fi para náà ni àmọ́ kì í ṣe pé ohun èmi náà kí n gbé ọmọ yìí sílẹ̀ èmi náà tẹ̀lé mọràn ni. kò sí wàhálà kò sí nǹkan kan bọ́ ọlọ́run ń bẹ ntẹ́mi mọ́nu bẹ́ẹ̀ ní bá lágbára kọ́ lágbára jọ lọ́nu ntí mo mọ̀ gbogbo alágbára kọ́ mọ̀ lágbára ẹ̀ sùn ọlọ́run bẹ ọlọ́run bẹ ntí mo mọ̀. bàbá mi bí báwo wà ní báyìí nísìnyí. ní kí tún ni. ṣé mi sọ pé wọ́n jẹ yín lówó ni. wọn à ń jẹ àǹsà ọlọ́ọ̀mẹ ní okú ṣé gbogbo tí mo sọ nísìn ọgbọ́n ṣé wọ́n jẹ mí lówó ni mo wá bí wọ́n jẹ mí lówó gbogbo ọ̀rọ̀ láti sọ nísìn ni wọ́n náà fẹ́ ti ara rẹ̀ gbọ́n owó ni wọ́n fún mi kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí o kò sówó kò sówó nu èmi náà rí nǹkan kan ṣe sí ah. lẹ́yìn owó kò sí nǹkan kan mímọ́. Èmi ti bàjẹ́ níbi tí mo rí olóró. Olóró. Wọ́n mi wọ́n mi wọ́n mi wọ́n mi nǹkan yìí. O ní rọrọ ẹ̀kún, má sunkún kankan. Tọ́gbọ́n, tèmi má sunkún bá a máa sunkún bá a bá sunkún tó pò sùtà àyàlẹ tálẹ òyìn ohun téèyàn ṣe kù ọgbọ́n mi. bàbá mi ẹlẹ́wọ̀n mi kì í ní iye ń dùn mí ṣé ló dàbí ni pé mo jẹ́ bùkátà sí ìlọrun bíi pé mo ń dá yín láàmú. bí ìpè kan o ò ń ni mí lára gidi ò ń dààmú mi ò ń fìtínà mi gbogbo ìdààmú tí ń bẹ láyé pátápátá ló ń ṣe fún mi bóun ní ṣe máa bọ́wọ́ tí tún máa bọ́mọ tó rí ayé ni níta ń pè lábìkú òjò bẹ́ẹ̀ lọ àbíkú àgbà ni kéèyàn máa bọ́ ọmọ tó bí kó tún máa bọ́ ọmọ ọmọ ẹ̀ àbíkú ni bó ti wáyé àbíkú ni ọ kọ́ ọmọ sì láyé gan ọ̀dájú kọ́ wà kí máa bọ́ wọ kí tún máa bọ́ ọmọ tó bí lọ tí báyìí kọ́ máa fún mi nìkan kí á lè rè mí kan kí mo fi mọ fún ngbà mọ̀ fọ́ mọ́ ọjà àdánwò fún mi àdánwò ni o mọ́ mọ́ mọ́ lọ rò pé àbọ̀ ọ̀dàmúlàmù ọ̀dàmúlàmù gidi mo ti wáyé gan ó ti pinlẹ̀ mi gbogbo mo ti mo yáwó délé ọ̀tá mi báyìí nìyí wo níbi tọrọ dé báyìí níbi tọrọ dé báyìí téèbù bá ti sọ pé i'm sorry ọ̀rọ̀ ń parí nù ọ̀rọ̀ ti débi i'm sorry n tí màá tọ́ fún ọ ni pé ìwọ náà òòrùn tó kù lókè ó ta sọgbẹ ìwọ ló sì dúró nílé gbé ọmọ lẹ èmi àti ìyá rẹ àwọn àbá ṣe tọ́jú ọmọ àbí ìbọn wọn ìmọ̀ ọmọ tó bí ìyá rẹ̀ tó sùn kalẹ̀ ní pàtàkó òun náà tún jẹ nínú tí ò nǹkan iná ni tó bá ti gbọ́mọ lẹ̀ ní ìsìn kọ́ ọ̀gùn àbí lọ ìwọ náà súnmọ́ ibi táwọn ẹgbẹ́ rẹ̀ bá wà kọ́ wá iṣẹ́ lọ iṣẹ́ téèyàn ṣe fi lówó tó o bá ti wá ṣiṣẹ́ tó o lówó tán ẹ ẹ kọ́ wá padà wálé kọ́ wá bẹ́ẹ̀ mi rẹ àti rẹ kọ́ pé ìwọ náà ní ẹ̀ka ìgbà dé ìgbà nínú tèmi náà dùn bó ti wà yín wọ́n fi ọ́ bú mi wípé ọmọ rẹ̀ nu kò rí bí gbà lọ fún mi tó o bá ti kú òní sí ẹ̀mí náà lọ ilé ọkọ rẹ ọ wá bí gbà lọ lọ ṣiṣẹ́ owó bàbá ṣiṣẹ́ owó tọkàn padà wá. nǹkan tẹ́ ń sọ nísìnyí pé kí n wọ́wọ́ lọ. òun ni ṣá ìwọ mọ̀ pé ìṣẹ́ tó bá mú lọ́kọ láyà yóò ràn mọ́ ìṣẹ́ burúkú ni ìṣẹ́ ló mú ìwọ ní kọ́ lọ tí wọ́n bá ti wá rówó kọ́ ọmọ padà bọ̀ èmi inú tèmi ó dùn sí i ní sì tàbí àpò ọtí ni láàrin. bàbá mi ìjọ fún mi ní ten naira mo fẹ́ràn pé ọ̀tá ọ̀fun gbẹ mi. pure what? wo rough water ọ̀ lè rí oh. bẹ́ẹ̀ bó ṣe inú oògùn ọ̀ lè rí gomi kí lọ rí. empty pocket. empty pocket kò sí anything níbẹ̀ nínú kọ́ wọnú company kọ́ sọ fún wọn kọ́ sọ́ọ̀rì kọ́ tẹnubọ pipe wọn kọ́ máa mú bọ́ba ṣe tán kọ́ bá mi ta bọ́ba ti ayé pọ̀ lè ṣe bẹ́ẹ̀ èmi lọ ọmọ bá mi lé àfẹsẹ̀ rìn délé mi tẹ̀lé mi. ẹsẹ̀ rọ mi o ẹsẹ̀ rọ mi o. nǹkan tí bàbá mi sọ fún mi. kọ́bọ̀ kọ́bọ̀ lè ra mi ṣùgbọ́n àkànbí náà ó ní nǹkan tó bá mi sọ nípa ọ̀rọ̀ ẹ̀. mayẹni ṣé ọ̀rọ̀ tí mo ń bi ọ́mísì kò lésì kankan tó fún mi mo sọ̀rọ̀ kalẹ̀ ọ̀ ń pòsè kò sí wàhálà ọ̀rọ̀ tá a bá fòsè bẹ̀rẹ̀ òsè náà la fi parí ẹ̀ ó tẹ̀mí ọ̀ sọ fún rẹ o kọ́ tẹ́tì rẹ kọ́ ọmọ gbọ́ bó ṣe wà ó ti lóyún tí ó nì bó ṣe tá àti lọ ilé ọkọ ni ló fi lóyún amani ò níṣẹ́ kankan lọ́wọ́ yìí ìmọ̀nà tẹ́mi ọgbà tí mò ń sọ tí mò ń tẹnu mọ́ ni pé oyún yìí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣẹ́yún ẹ̀ gbogbo ìrànlọ́wọ́ tí mo ṣe mo ṣe táàtì mo ṣe lọ àmọ́ bẹ́ẹ̀ bá ti ṣẹ́yún ọ̀yọ́ lẹ́wà. kò sí oyún kankan tá máa ṣe oyún wo ni kò ṣe kí ló dé tẹ̀ tẹnu mọ́ pé kò ṣe oyún náà ṣe fẹ́ kó bá mi ni ẹ fẹ́ sọ mí lẹ́nu kọ́ mo lọ ṣẹ́yún mo lajú mi mo jẹ́ kọ́ mọ́ ṣẹ́yún tó bá jẹ́ mi ni mo bí ṣé mo lè jẹ́ kó ṣẹ́ oyún ni tó bá jẹ́ ọkọ̀ tán lọ́nkọ́ mọ́ ńkọ́ kó wá lọ ṣe dànù ẹ ṣé o lè jẹ mí kọ́. ṣé àti ìkóbá rẹ tẹ́lẹ̀ ṣé ọ̀sọ́ra rẹ lẹ́nu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìwọ yìí aláìlójútì ni ọ́ akúmọ̀mọ́júdì ọ̀yẹ́ ọ̀pá ọmọ lóyún mọ́ ọ lá lákàtà rẹ ọwọ́ pé ọ fẹ́ sọ̀rọ̀ rẹ lẹ́nu ó ti sọ̀rọ̀ rẹ lẹ́nu tẹ́lẹ̀ èmi sọ fún ọ mo yẹ sọ ìmọ̀ ń sọ jẹ́jẹ́ ni o gbogbo ẹni tí bá ń tẹ́tí kọ́ máa gbọ́ tọ́mọ bá sì lóyún kò gbọ́dọ̀ tèmi mọ́ o n tẹ́ mi ò gbìn ni mo wí kò sẹ́ni tó lè bá mi sọ. ẹ ó da. ma n tẹ́ mo wí. ọ̀dọ̀ ọ̀dọ̀ tọ́ba bá mi comment it let's comment it tọ́mọ̀ bá ló ń tó túnú lé ẹ pàjá fún mi màá jẹ. kò tí ẹ kò tí wàhálà ẹ máa sọ bá mú kọ́kọ́rọ́ wẹ̀ ṣé kí mọ́tò wọlé má. sẹ́lẹ̀ yẹn jẹ yàrá yín yọ yàrá yín. ah mọ̀dọ̀ àrùn sí àrà kọ́ ah, bí kan. sista Wunmilola ká tiẹ̀ wá ní pé wọ́n advice yín pé kí ẹ lọ wá bí ṣe máa rówó kì í ṣe pé kí ẹ abandon ọmọ yín ni. ẹ wá gbọ́ ọmọ ni ẹ bójú wẹ̀yìn rárá ẹ bù díẹ̀ káàtó. grandma mo máa bẹ̀ ẹ bá wa bẹ̀ ọmọ kó tiẹ̀ dáríjì yẹ ẹ jọ ẹ kó tọ́jú ẹ pé bá wa bẹ̀ kó dáríjì yẹ. nígbà tí dáríjì o torí bí gbogbo ẹ̀dá ṣe máa ń rìn àjò wọn láyé wọn lọ́rùn wa ti gbà fọ́lọ̀ ní ọlọ́run ló ní dáríjì lọ àmọ́ níbẹ̀rẹ̀ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ọmọ onídìrí ìyàkó má ní ti bàbá mo dẹ̀ tí mo ti yá mi nìyẹn. ní bàbá mi. ẹ ṣé orí irun ẹ yìí mo tẹ̀ láìkẹ́ ká ní pé kì í ṣe pé mò ń gẹrun èmi náà bá ṣe kó o yé má gẹ̀ wọ́n ṣe kí n. gbẹ̀ngà ṣé lórí burúkú ni ẹ ni jọ̀rọ̀ ọjọ́ lè máa tẹ̀jọ̀ bẹ̀rẹ̀ orí burúkú tó ń bá mi ṣe é sìn mo dá mi lóhùn náà mo ń sọ̀rọ̀ ṣé mo jọ àwọn tó máa fọwọ́ gbára ara anyhow ṣé mo jọ wọn mo jẹ́ kí ni jẹ́ first and last ẹ̀ tó máa ṣe orí burúkú yẹn pẹ̀lú mi mọ́. ọ̀gbẹ́ni chief jare ṣé èèyàn kan ni mo kí n sìn ṣó complain lórí pé mo kàn fọwọ́ kọ ẹ lára kí ló wà lára rẹ̀ tó yẹ kó connect lọ kí ló ń ṣe ilé igan o kí n bọ̀rẹ̀ sọ̀rọ̀ ni. ṣé olórí burúkú ni ẹ nìyí ṣé o ya wèrè ni ṣé bí o ṣe wá fọwọ́ kan yẹn ń sìn ṣé o ti wá ní ẹ lára ó kanra jù kárìn kápọ̀ iyẹ̀ ló ń yẹ ní nàá tó ṣe fọwọ́ tẹ̀ lára ká ní pé òun gbà kan máa fọwọ́ tẹ̀ lára ní gbogbo ara ẹ tó sìwù bíi ti Steven Seagal yẹn ṣé o rò pé ó máa sìwù ni tó bá fẹ́ jò wá ráyè jò wá ráyè ìtúsọ ráyè ṣe gbogbo ẹ̀ ara ẹ̀ á ṣe kinní kan ṣé bó eh, ṣé kò ah, lè ní èyí tó bá tún yà wá sí ìgbà ìbò ṣe wù ah, eh, ṣé ara ẹ̀ ó ti wá já mi jẹ́ báwo ti gbé mi. mo sọ sori tó ṣẹ́gi sẹ́kọ̀ fẹ́gi tó lọ ọ tó bá ti eva rí mi lọ́nà tó bá mi tí ọ̀rẹ́ burúkú yẹn tí mo bá gba etí ẹ̀ tàbí kí n fú ẹ lórí call me bastard olórí burúkú. wọ́n kàn máa nà ọ́ ní kò má bàa lọ ọ̀nà wọn láyé ẹ̀ fi da ja yé mi lọ má da lo ìwọ náà ò já já òun tí ò já lọ ẹ kó máa bá ṣe kí ni. má da lóhùn mo rí pé kí n gbàgbé yẹn wọlé ni understand. wọ́n kú ọgọ́ kú ó kóra. ìbùkún kí ló ń bá mi sọ yìí èmi àti Gbẹ́ngà sì sọ̀rọ̀ lánàá mo wá débi ìsìn ó ní pé kò sí nílé ó ń parọ́ fún mi kí ni mo ṣe fẹ́ tó fi parọ́ fún mi. kí ni mo fẹ́ parọ́ fún ó yé mi náà lẹ́nu láwọn tí mo dọ́dọ̀ ẹ̀ mo ṣílẹ̀kùn everywhere ó ti pa gbogbo ẹ̀rọ pátápátá ó sọ àyè kí ló ń ṣẹlẹ̀ tv nìkan ló filẹ̀ mbẹ̀ ìdí tó dẹ̀bi gbé tv yẹn gan èmi ni mo gbé tv fún ni sọ ah. so disturb bó ti pé mo ti pagbo ẹ̀ táyà kò gbé so kí mo fẹ́ máa parọ́ fún yẹn. Ah, ayé mi ti bàjẹ́ mo ti gbàdá sórí burúkú báyìí mo padà dọ́kọ́ délé délé mọ́ mi ti bàjẹ́ o. wọnúọlá ṣé o sunkún ni. èlé ah, ah, òǹjọ èlé òǹṣọjọ ẹkún ẹ ó sunkún ṣé mo máa sọ fún ẹ o máa bìlì pé èmi mo bẹ èmi ni mo jáde ládùúgbò ṣótàn ẹ o ti dá yí ẹ báyìí ṣótàn wo máa ń sọ fún kúṣe gbogbo òkùnrin tí o bá ti rí nìyẹn máa sáré dáyà dé ṣótàn ẹ báyìí sotí ráyè ẹ tó bá délé wà lọ face consequence ẹ pẹ̀lú dádì ẹ o ò tí ì rí nǹkan kan jẹ́ máa lọ́wọ́. orí ìlọ mi kọ́kọ́ mi tí máa kú sí ni wọ́n ṣe. mi ò understand yẹn máa fi mí sínú òkú kí ló ṣẹlẹ̀ gbogbo <laughs> kí ló ṣẹlẹ̀. pẹ̀lú orí ẹ̀ ó ṣe pẹ̀lú orí ẹ̀ ó ya ó ya ó ya ó ya ó ya. mi ò lọ. mo máa lọ sí ìtajà fúnra rẹ tó bá délé o ó jẹ́ dìde kọ́yọ́ kan máa lọ́ sí i ó máa tún wèrè. mi ò lọ mi lọ mi lọ mi kọ́kọ́. Thank you.

máa dúró tó orúkọ wa àsìkò kan máa wà táwa náà yìí máa wà láyé táà ní lè sọnà ní ara kiri mọ́ tó jáwọn ọmọ ìlú máa wù fún wa ìyẹn náà ṣe sọ pé èso lọmọ tàbí èso ẹni ó yẹ kó máa fomi rín ni máa fomi rín kó lè dérí ẹ mo ti gbọ́. báwo ni nípa ẹni rí ẹ̀rọ náà ọmọ níjọ yẹn bí mo kọ àkàrà máa gbóni ìmú mu lọ́wọ́ pè. kí ọ̀gbọ́n Yorùbá máa ń sọ ọdún jọyọ̀.